ọlọ́run bá ti ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún anábì wa Muhammad ọlọ́run bá kí ọkẹ́ pé ọkẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yọ́ tó mọ́ Islam tó fi jẹ́ ọ̀gbẹ́ lé ẹ̀fọ́ lọ́n fáwọn náà káwọn nù wọn lánàá sábà lọ ọdún náà ní gbólóhùn ọlọ́run sọ pé yá ayé alladhina amanu kutiba alaykum siyam ẹ̀yin olùgbàgbọ́ òdodo. ọlọ́run bá ti ṣe àwẹ̀ ní ọ̀ràn yẹn fún yín. ẹ asọ̀rọ̀ ìtumọ̀ tí ń jẹ́ kutiba ní inú àyà yìí. ìpè ìsìn ní ọ̀ràn yẹn ni. bẹ́ẹ̀ ni a ti fún mọ́ àwọn ìtumọ̀ míì tuntun mọ́ gbà wá nínú Qur'an sàlàyé fún wa àwọn àtúmọ̀ ní ẹ̀yìn tó lẹ́yìn ìgbà náà ta á lórí pé gbogbo ìwọ̀ tí Islam bá wá ló kọjá ojúṣe. gbogbo ìgbà Islam bá wá ló kọjá ojúṣe. ẹ agbọ́dọ̀ máa ṣàkíyèsí nǹkan mẹ́ta ń pa rẹ̀. agbọ́dọ̀ máa ṣàkíyèsí nǹkan mẹ́ta ń pa rẹ̀. òun náà ní pé ṣé okùnfà tó ti dúró. òun táwọn májẹ̀mú ó ti pé lẹ́yìn ìgbà tó kùnfà dé tán ẹ nígbà tí okùnfà dúró tí májẹ̀mú dúró tí o sí tí ó dìwọ́ sẹ́wọ̀n. lẹ́yìn náà dípò àti ìgbà tí ó dìwọ́ ọ̀tẹ́ náà. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ implement ẹ̀ lórí irun ẹ rí bẹ́ẹ̀. tẹ bá fẹ́. tẹ bá fẹ́ implement ẹ̀ lórí irun ẹ rí bẹ́ẹ̀. tẹ bá fẹ́ lórí irun ẹ rí bẹ́ẹ̀. ẹ̀kọ́ sórí zaka náà ni ẹ rí bẹ́ẹ̀. ẹ̀kọ́ sórí ájì náà ni ẹ rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni lórí àwẹ̀ ẹ rí bẹ́ẹ̀ torí ẹ̀ la fi ni pé ni kí ni tí máa jẹ́ okùnfà tí máa sọ àwẹ̀ dọ̀ràn yàn. kí ni okùnfà tí máa sọ àwẹ̀ di ọ̀ràn yàn. òun náà la fi sọ mẹ́ta lánàá ẹ̀ a sì sọ yìí pé àkọ́kọ́ ń bẹ̀ òun náà ní pé kéèyàn lérí àwẹ̀ fọlọ́run ẹlẹ́ẹ̀kejì ní kọjá pé yẹn fẹ́ sin ìsanran ọ̀ràn kan tó dánú islam tí islam wa mú àwẹ̀ gbígbà wá ń torí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì náà ẹ pé máa bá mú àwẹ̀ wá láti tẹ ìsanran nínú àwọn ọ̀ràn tí yẹn dá. ẹ ẹ ẹlẹ́ ẹlẹ́ tí islam bá mú ìtanràn wá tó jẹ́ pé ààwẹ̀ wà nù ìtanràn yẹn. wáyé pé ààwẹ̀ wà nù ìtanràn tí islam mú wáyé. ẹ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kọjá pé oṣù rọmọdán wọlé. ẹlẹ́ẹ̀kẹta náà ní kí oṣù rọmọdán wọlé. ẹ lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ nípa pé kí ni ń jáwẹ̀ ní islam. lẹ́yìn náà la sọ ní jáwẹ̀ ní islam. a sì sọ yìí pé gbólóhùn ọlọ́run tó sọ pé kùtìbà ọlọ́run ọba ó ti ṣe àwẹ̀ gbígbà lọ́rùn èèyàn léyìn lórí àsopé ọ̀rọ̀ oríṣi mẹ́rin láàfọ̀ lórí ẹ̀. àsopé ọ̀rọ̀ oríṣi mẹ́rin láàfọ̀ lórí ẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé kí ni ń jẹ́ àwẹ̀. àwọn nǹkan wo ni ó sì jẹ́ pé alẹ́ òkú bọ́yá àwẹ̀ ní kéèsì sáwẹ̀. àwọn tó ń lọ òkú bọ́yá àwẹ̀ ní kéèsì sáwẹ̀. àti sàlàyé ẹ̀kúnrẹ́ lórí ilé ìlànà ẹlẹ́ẹ̀kejì ó náà ní gbúdọ̀ ọlọ́run bá tuntun yìí pé kùtìbà àlékún yìí pé àti lọ́rùn èèyàn e, tó túmọ̀ sí pé gbogbo múmìnì iná lọ́gbọ́dọ̀ máa gba àwẹ̀. ẹ lábẹ́ ilé láti sọ wípé òkùnfà gbọ́dọ̀ pèsè. ẹ àwọn májẹ̀mú náà gbọ́dọ̀ pé. bẹ́ẹ̀ náà sì ni kò gbọ́dọ̀ sí tí tí ó yẹ ìdíwọ́ fún iṣẹ́ tí yẹn fẹ́ ṣe yẹn. mẹ́tẹ̀ẹ̀ta ọgbọ́dọ̀ lẹ́yìn ìgbà náà làwọn ní ìbéèrè kan jẹ yọ. ǹjẹ́ ìjọba ǹjẹ́ ó nípa tó ń nókò lórí ààwẹ̀. ìjẹ́jọba ní ipa tí yóò kó lórí ààwẹ̀. lórí ntọ́lọ́nsọ ni pé kùtìbà alaykumu siyam a ti ààwẹ̀ gbígbà lọ́rọ̀ yẹn lórí gbogbo yín. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kí ló dé tọ́yẹ́ pa àwọn múmi nínìkan lọ́lọ́run sàǹdà bọ́ tọ́wá ti ń pé yá ayọ̀ lẹ́sìn náà àwọn níbi áyà yìí àti áyà tá a pè ní eighty nine nínú Quran. olórí ẹni jẹ́ pé ọlọ́ba àwọn oníkà ọlọ́ba dá ọ àyẹ̀wò ayé àkọ́jẹ́ ti eighty nine nínú Quran. ẹ sọ pé yá ayọ àlẹbí náà ní sàǹwí. ẹ sọ yá ayọ àlẹbí náà ní. sọ wá túmọ̀ sí pé ọ̀rọ̀ kan àwọn kèfèrí àwọn onímọ̀ bá wa ti akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni. sọ wá túmọ̀ sí pé àwọn kèfèrí ẹ asọ̀rọ̀ díẹ̀ lórí ẹ lánàá ìfọsíwẹwẹ rẹ asọ lónìí pẹ̀lú ogun Ọlọ́run. asọ díẹ̀ lánàá asọ díẹ̀ lónìí amẹnu díẹ̀ bá lánàá àwọn afẹfọ sí wẹ́wẹ́ rẹ̀ lónìí. afẹfọ bá díẹ̀ lánàá àwọn afọ sí wẹ́wẹ́ lónìí. ẹ lẹ́yìn ìgbà náà ẹlẹ́ẹ̀kẹrin tá a lá sọ̀rọ̀ bá ní abala àyà yìí. ẹlẹ́ẹ̀kẹrin tá a lá sọ̀rọ̀ bá ní abala àyà yìí. òun náà ni pé ali tó ń bẹ ń bi àfìyàmù yẹn ṣé ali àdíyà ni àbí jìnsíyà ṣé ali ti ń sọ fún wa yìí pé ọlọ́nkàn ti àwẹ̀ lọ́rùn àyàn láì ti ṣàlàyé bí ó ṣe rí ni àbí àwẹ̀ ìṣe Eh, adé ti sọ pé ọlọ́run ṣe ọlọ́run yàtọ̀ àti ọmọ tẹ̀lé di àbí àyè ìmọ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àyè ìjọba. àtisọ́pá àti sàlàyé alákọ̀ọ́kọ́ lẹ́kùnrẹ́rẹ́ nípa ìtumọ̀ àwẹ̀ àti ntọ́rọ̀ mọ́. àtisàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìtumọ̀ àwẹ̀ àti ntọ́rọ̀ mọ́. bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. òun náà ni à ń bá lọ ẹ a ti sọ̀rọ̀ nípa àwọn okùnfà mẹ́tẹ̀ẹ̀ta tí máa sọ àwẹ̀ di ọ̀ranyàn. ẹ lẹ́yìn ìgbà náà làá mẹ́nubà májẹ̀mú ẹ májẹ̀mú àwẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn onímọ̀ sọ lórí ẹ̀ ẹ ṣùgbọ́n tí ọkẹ́sùn ẹ̀dùn òun náà ni pé májẹ̀mú tí ó gbọ́dọ̀ pé kó tó di pé àwẹ̀ kó tó di lórí èèyàn. ọjọ mẹrin alakọkọ ńbẹ ona ni alibulu ọjọ́ pé yẹn ti bàlágà ẹsẹ yẹn bá ti bàlágà ẹ ẹ nu tí ẹbí yẹn lórí ni àmì àmì bíbàlágà lọ́dọ̀ ọkùnrin ona ni kọlá làákùn ẹ tọ́wá ti lálà tó ń da nǹkan ara àbí wọn ti tẹ̀fẹ́ yàwó ń fún ni lọ́ba fún ma lọ́ba ti da nǹkan bẹ́ẹ̀. ẹ irú ẹni bẹ́ẹ̀ o ti bàlágà nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ tó yẹ kó kò ní tètè rí yùn ní àsìkò táwọn ẹgbẹ́ rẹ̀ máa ń rí i láàrin ọmọ ọdún méjìlá ọmọ ọdún mẹ́tàlá sí mẹ́ẹ̀ẹ́dógún ọpẹ́ jù ló yẹ kó ti mọ̀ fóun ti bàlágà ìyẹn ọkùnrin ẹlòmíì tó wáyé bíi development ẹ ọwọ rapid ó lè jẹ bíi ọdún ló mọ́kànlá ọdún mọ́kànlá àbọ̀. ẹ ó dìbẹ́ lórí bí fertility bá ti wà lára èèyàn sí. àti pé bí ọba ti wà pátá ìdílé rẹ nǹkan ẹ̀ láti fi ìbẹ̀rẹ̀ tẹ́sí. ẹ̀ẹ́ bí ara rẹ̀ bá ṣe bó ṣe bá ṣe ní bó bá ṣe ní nǹkan tó dáa lára sí. bó bá ṣe ní nǹkan tó dáa lára sí. ẹ̀ẹ́ ṣùgbọ́n tó wá jẹ́ kó ń lọ bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́tàdínlógún tí ò rí nǹkan kan. bó ntí ó gbé ntí ó gbára lé iná ní pé ntí bá ntí ń yọ lára àwọn bàlágà tó bá ti ń kàn lára tiẹ̀ náà òun náà ti bàlágà nìyẹn. àjẹpẹ́ tí ó àgbára gbára lé ní nǹkan ẹbí kírun mọ́ ó ti máa yọ ẹbí kírun adé ó ti máa yọ bí fóun rẹ̀ ó ti kẹ̀ ẹ̀ tó bá ti jẹ́ gbogbo oyún pèsè sí lára àní dúró ìgbà tó bá tó rí tó bá tó lára tó dàǹkan ra ẹ̀ torí pẹ́ lómi ń tó ẹ̀kọ́ lọ́nà tó dáa aláwọ̀ ọkàn máa ń gbọ́ ni ọkàn máa ń ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kọ̀mọ́tì jẹ́bẹ̀ èmi gan èmi gan kí n tó mọ̀ pé orí fífọ́ bó ṣe rí mo ti lé lọ́gbọ̀n ọdún kí n tó mọ̀ pé orí fífọ́ ṣe rí rè kò sì kọ́ mi rí nàìjíríà fi sàbí. ọlọ́run máa dára lórí ti ti bá yẹn ẹlòmíì ti complain fún mi nítorí pé ó ti lé twenty years tó ní ti ń jẹ́ àláwọ̀ oúnjẹ mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀. òǹkà máa ń tọ́ ni ẹ kò sí ìníyàwó ha àtàlágà irun sì ti pọ̀ ní agbọ̀n rẹ̀ o ti bàlágà àwọn afá àti sọ́ àwọn afá àti sọ́ ipe àwọn èèyàn míì bá yẹn àwọn ẹ̀ka èèyàn kọ̀ọ̀kan bẹ báwọn kódà Abu Hanifa ọsọ ife ọrọrùn kéèyàn jẹ́ ọmọ twenty five years ọjọ́ ọrùn ẹnkọjú ọmọ ọdún twenty five years fún ẹ tó bá jẹ ọmọ ọdún twenty five years kọjẹ grandfada kọjẹ bàbá bàbá ẹ̀rọ mi ti yẹ fún ọ kọjẹ bàbá bàbá ẹ bóò ni ó ti jẹ ẹ ńgbà ọba dàgbà ni ọ bàbá bàlágà lọmọ ọdún méjìlá yẹn ti fún yàwó ẹ̀ síyàwó rẹ̀ sì bímọ nígbà tó yẹ ọdọmọ ọdún mẹ́tàlá ọmọ náà dọmọ ọdún méjìlá lọ́nà náà bá tún bí lọ́mọ bá fẹ́ yàwó lọ́wọ́ tó bí wọn. ẹ̀ẹ́ inú àwọn mọ̀sáyélà táwọn afá máa fi ṣe àlìgáàsì lọ́dọ̀ àwọn àdàbíyà ni. ayé pé nínú àwọn mọ̀sáyélà tí àwọn máa fi ṣe. kí ẹ máa fi ṣe táàmù mọ́ táàmù mọ́ àlọ́ àlọ́ fíkìú nìyẹn.

ẹ eh, ńgbọ wa balaga ẹ wa ẹ ìfla eh, eh, ọlọ́run sọ yìí pé ọlọ́run yìí pé wọ́n pẹ̀lú ìyá tá a máa hàtà balagun nìka fàyínà àná súnmẹ́ni orí dáfà tọ̀rọ̀ ilé ìmọ̀ mọ́ àlà ẹ bá torí kọ́ balaga ní kẹ́kẹ́ fowó ẹ̀ lílọ. àbíkọ́jẹ́ yìí pé ẹsẹ̀ tiẹ̀ òkú ti mọ owó náà lára ẹ̀. ẹ sátọ̀ bá ti wà lára rẹ̀ ẹ máa bá owó ni kọ́ máa lọ náwó nàkúnà. sátọ̀ bá wà lára rẹ̀ ẹ máa tọ́jú torí ọlọ́run sọ pé wọlá tútù súpà háhà amúhà làkúmù ìjà owó ẹ ẹ lọ. ẹ ẹ falẹ àwọn lọ. pé owó ni pé ẹ̀ẹ́n títí alẹ́ ayé ọlọ́run ti ń gbẹ́mí rú bí ẹ bá ti lè fa lómùgò èèyàn lọ ọlọ́run lọ́mọ yí wàhálà tí ó ṣẹlẹ̀ lábala díẹ̀. ẹ̀ ǹda fẹ́ ló fẹ́ ní pé Abu Hanifa sọ pé tó ń ti bẹ́ẹ̀ náà tó bá ti pé twenty five years ẹ fà á lè lọ torí kò ti tó di ó ti tó di grandfather ó ti tó di bàbá bàbá nígbà tí èyí wá ti bá ìtẹ̀nu ń bẹ lára ẹ̀ èdè ìbá ìbá ìjẹun ń bẹ lára ẹ̀ nígbà tí kí làá fà wá ń wí bí ìrà ìbá ìjọ̀nù fẹ́ lára ẹ̀. bí ìrà ìbá ìjọ̀nù fẹ́ lára ẹ̀. ilẹ̀ ibi tí èsì wèrè. tí ò yá wèrè. ẹ̀hẹ̀ kí wàá lóde ti ọ̀rẹ́ kó àgọ́ àgọ́ rẹ̀ fún wa bu ọkọ̀ tó di bàbá bàbá. àgọ́ àgọ́ ìfọ̀ àwọn tó kú. ẹ̀ẹ́ ntí àbúrò ànífà wí nìyẹn. ẹ̀ àwọn onímọ̀ mi sọ mí pé èèyàn lè di grandfather náà kó sì fún wa lórí àgọ́ rẹ̀ náà. àwọn nígbà tó bá lọ ra nǹkan tí èdè ó gba dé àbí ẹ bá tó tó padà. nígbà tí wọ́n yẹ pé wọ́n ti lọ ra nǹkan kì í dúró gba déjì àbí wọ́n tó pè padà. bí ọ̀wọ́ agbọ́nu kò àjọmọ́ kí so ibi tá à ń lọ ni wípé àmì ìbàlágà òun náà lọ́dọ̀ ọkùnrin iná ní ti sọ yẹn òun náà ní kó rí nǹkan oṣù. òun náà ní kó rí nǹkan oṣù. ẹ ṣùgbọ́n tí kádàrá ọlọ́run. tí kádàrá ọlọ́run. tọ́ba wa kò lórí pé yọ jẹ́ ń tó lóyún láì rí nǹkan oṣù. tọ́ba yẹ kó kò lórí pé yọ lóyún láì rí nǹkan oṣù. ẹ̀sìn ìkọjẹ́ pé wọ́n tètè so ìdí fún. ìkọjẹ́ pé wọ́n tètè so ìdí fún. déètì ìbàlágà ọkọ rẹ̀ ti ti ń súnmọ́ àkọ́kọ́ ẹyin tí ó wà náà ni ọlọ́run ẹ lọ́lọ́run tó kó tóyún ẹ o náà ti bàlágà nù ẹ ntó ti ẹsẹ̀ rẹ̀ ti gan ó ju áìdì lọ ẹ omi ìpè ó ti bàlágà ó tó ọlọ́run tó wá fún o tó jí pépé ó tó lálàáfíà àgbẹ̀jẹ̀ ńtọ́ láìsàn mọ́ lòyún la ẹ àmì àmì gbẹ̀yìn ó fi mọ̀ yìí pé obìnrin ó bàlágà nìyẹn ẹ tọ́ba ti wá tẹlẹ̀ bẹ́ẹ̀ ààwẹ̀ gbígbà ó ti di ọ̀ràn yàn lé lórí. ààwẹ̀ gbígbà ó ti di ọ̀ràn yàn lé lórí. ẹ ìfúnfẹ́nìkan sọ pé kọ̀ọ̀bá ìsìláàmù mú kéèyàn máa kéèyàn máa ṣe fọmọ lọ́pọ̀. àfi kó jẹ́ ọmọ tó bí bí ogún ọdún bí ogún jọ bí ti táàtì bí gàngàn ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ agbárí lásán ni kò sọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ làákà yìí kì í sọ̀rọ̀ sí Islam ẹ̀ ẹ̀ńtọ́lọ́ bá ti ti tẹnu fún ẹ̀ńtọ́lọ́ bá ti tẹnu fún ẹ̀ kò sí bí ò lè sọ ẹ̀ ìtọ́jẹ́ Islam òun náà ní pé kò sígbà tẹ̀ lè so ìdì lórí ọmọ kódà kọ́sọmọ kínkínní ẹlẹ́tọ̀ ẹlẹ́ so ìdì lórí ẹ̀ ṣùgbọ́n ta ni ó so ìdì lórí ọmọ kékeré bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ abẹ́ tí bàbá rẹ̀ bá kó àtọ́lẹ̀ fún tó di kókó. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ni ẹ lè so yìí lórí ọmọ kékeré ní òbí bàlágà. ntí sẹ̀rí àti ibi fún wọn láàyè yún. òun náà ní pé àwọn wọn mọ kí ni yóò pè fún ẹnì nígbèsè ayé ẹ. àwọn náà wọn ó sì mọ dojú kòkòrò lórí ẹ̀ ju ẹnìbọdì lọ. ọmọ mi ní jẹ́ kókó tí ń dàgbà bọ̀ lẹ́sí ní pé ọmọ yìí mọ́nà máa ń ṣe ọkọ. tí bàbá bá rí bẹ́ẹ̀ ó lè sí ọkọ. lẹ́yìn ìgbà náà tẹ̀lé Islam ó fún wa lẹ́yìn pé bímọ. inú ìdí kan bí àwọn ìdí mi bẹ alákalẹ̀ a lè torí ẹ̀fẹ́ obìnrin. àwọn ẹ gbọ́dọ̀ pé ó tún kún yùn àbí bí yùn gan bí òbí ma a lè lórí yùn gan a lè fi fẹ́. kódà bí òjẹ́ torí ọmọ a lè lórí nǹkan mẹ́rin fẹ́. kódà kó ṣe pé wọ́n ti ṣe wọ́n ti ṣe wọ́n ti sọ pírẹ́sà fún wọ́n ti sọ pé ò lè bí màmá. kódà kó jẹ́ pé bóyá kò lè bí màmá. èèyàn lè torí ìdí mi kọfẹ tí ò wọ mẹ́rin sẹ̀rí à. bẹ́ẹ̀ náà ni gbogbo ntọ́ba ẹ tí ọba jẹ́ pé àǹfààní ẹ kò ìnira ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ pọ̀ tó àǹfààní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kẹ́ ẹ ti mọ̀ pé ibẹ̀ ni ìdájọ́ ọlọ́run wà ẹ̀rí ayọ̀ǹda rẹ̀ fún wa. nígbà ọba rí ọmọ tó lè tó jẹ́ pé ò lágbára àti tọ́ tó ọba ní ọmọ tó lágbára àti tọ́ tó jóbìnrin sì rẹ́ tó yẹ kó ń fẹ́ so lórí rẹ̀ òun ọ̀ máa tọ́ ọ̀sàdé nǹkó wọn ràn lé ìwé rẹ̀ sí ìdájẹ́ yunifásitì wọn mọ̀ ọ́ tọ́. kéèyàn wá sí ilẹ̀ kọ́mọ rẹ̀ ní tọ́ lọ́dà àti kéèyàn wá tó yigi ẹ̀kọ́ lẹ́ni tọ́ lọ. oríṣiríṣi àǹfààní lọ́wọ́ pọ̀ mọ́ fífara ẹni. ẹ ṣùgbọ́n ṣùgbọ́n sẹ́rí àtọ́ yìí pété bá tó yigi lórí ọmọ kékeré. ẹ gbọ́dọ̀ sí lọ ilé ọkọ rẹ̀ tí ó fi obìnrin téèyàn máa fún mọ́. ẹ nítorí àti yọ̀ǹda ayò bẹ́ẹ̀ náà ló tún kíta fún tí ọjọ́ ìdáàbòbò fọmọ yẹn. ìdáàbòbò náà ni kí ẹ gbọ́dọ̀ sí lọ ilé ọkọ tí ó fi tú ẹ tọkùnrin fún ẹ kó tó wà finalize ọ fi ọ gbọ́dọ̀ fi ìdùnnú rẹ̀ kàn sí kó ń ẹ̀ńtọ́ lágbára àyùn náà ni bàbá òun ló ní wìláyà tó lè jìbá rí inú sẹ̀ríà òun ló ní wìláyà tó lè jìbá òun ló ní agbára kó so ìdí láì tó kọ́tọ̀ fún un. ẹ̀ẹ́dọ́ bá wá ti bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ ó dìgbà tó máa ń bá tó yọnu sí kó tó wá jọ kọ́ parí. ẹ̀ síso ìdí tí bàbá bá so ìdí orúkúnù orígun nínú ìdí. ṣùgbọ́n ìyọnu tóbìnrin cheri ni májẹ̀mú ni kìí ṣe rúbínú. ẹ èyí ó sì máa dúró lórí yọ wà sí bí ọjà ọlọ́jà ni tẹ́ẹ̀jọ ọba dìde nítorí bọ́yọ̀ lọ sírun ni ẹnìkan bá fẹ́ ra ọjà rẹ̀. ẹnìkan fẹ́ rọjà rẹ̀ lọ́ba ta fún ẹ lọ́ba dé dídé tó déhùn ìkànnì méjì ni tọ́ba ti yọnu sí kọ́ńtàkì ti parí tọ́ba ní rárá èyí tó ń fi pamọ́ fúnra wọn tó àfi tó gbá ní ọ̀tọ̀lẹ̀ tó ń fẹ́ ta odi ẹ̀ ń tọ́ta fún ni ọ̀wà bí ó ti gbà á padà wá torí nke ntẹ́npé yẹn ni ntẹ́npé yẹn ni pé tasọ́rọ́ fòlìfòdólì ẹ̀ńtà àbẹ̀ntẹ́ tọ́wọ́ lọ sí tẹ́ ẹ̀ńtà àbẹ̀ kọ́ntrákì tọ́wọ́ lọ sí kọ́ntrákì tó kọ́ntrákì ọmọ ẹ̀dá tó ń sèba tó fọwọ́ sí lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣùgbọ́n tí ọba kọ́ tọ́ba yarí ńgbà tọ́ba dé òun sì ní ọwà bí ó ti pé nǹkan padà sí oníṣẹ́ ni ọba bí ó ti gba nǹkan padà ẹ̀ nǹkan míì wá tó ń bẹ sí ìdájọ́ mi kúrọ̀ mọ́ ó lè jẹ́ pé kò sí gbà padà mọ́ bí kọjá kó ń tẹ̀ ti chéńjì ẹ̀ sí nǹkan mi ẹ̀ àbójúbá nǹkan tó lágbára jẹ́ lára rẹ̀ kó tó di kó débẹ̀ ẹ̀ ẹ̀ káfọ̀rọ̀ nù lẹ̀ nígbà tá a bá débi òwò ẹ̀ ìtajà pẹ̀lú mẹ́ni pé bíbàlágà ẹ̀ lọ́dọ̀ obìnrin ẹ̀ iná ní kórí sáyì kò sì dé wọ̀lú Islam ká so ìgì fóbìnrin kó tó di pé ó rí háyì. ẹ̀ kèsìdé wọ̀ ń bi káàtì lọ́kó tó rí àyè ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ tí ó tó láti fún ma. bàbá ni ọ̀wọ́ awobi tí ń gbọ́dọ̀ àǹfààní rẹ̀ wà nípa ọmọ yẹn oníwó àǹfààní ẹ̀ ẹ̀ ti lè rí bàbá kan kọ́mọ rẹ̀ wá dàgbà pé yẹn máa wá kiri kódà ẹ̀ bàbá di pé ń yọ àwọn omi àdúgbò lẹ́nu àwọn àbá àtọ́rọ̀ rẹ̀ tó túláàsì yẹn bá jẹ́ wà lílu rẹ̀ kọ́ fẹ́ mi fún. tóbi bá ti rìn lọ ní ọmọ tí wọn lásán ọbẹ̀ rẹ̀ ní ọmọ tí wọn lásán ìwé ti mọ́ wọn ọbẹ̀ rẹ̀ nu ẹ̀ kó tó di pé yóò wá lè jù bá ń lọ ẹ̀ wà á fẹ́yàwó fún yọ ọmọ tọ́jú rẹ̀ kódà yọ ó lè máa wẹ̀ ẹ́ yọ ọmọ jẹun sí lọ́rùn ẹ̀ẹ́ bí sẹ́rí àti sọ́kalẹ̀ nìyẹn ṣùgbọ́n ká sọ pé kọ̀lẹ́tọ̀ ká fi ọmọ èkì ọ̀rọ̀ agbárí lásán nìyẹn anabi sallallahu alaihi wasallam ọ̀fẹ́ Aisha ní ọmọ ọdún mẹ́fà kò sì súnmọ́ sí tóbi ọmọ ọdún mẹ́sàn-án ẹ̀sìn ẹ̀ bá sọ pé àwọn lárúbáwá wọn rí ròmùròmù ẹ̀ gbogbo nǹkan ń wí ọ̀rọ̀ lásán ni ọ̀n bẹ́ẹ̀ nu wọn bẹ́ẹ̀ àìmọ̀ iye nu wọn bẹ́ẹ̀ kókò yìí rómùrómù. ọlọ́run tó wá dá wọn lóríṣiríṣi ọ̀tọ̀ níbẹ̀ dá àwọn ará egypt lérí ọ̀tọ̀ níbẹ̀ dá àwọn ará egypt lérí ọ̀tọ̀ níbẹ̀ dá àwọn ti àwọn saudi lérí generally bi more than ninety percent obìnrin saudi ní bá a ti sọ̀rọ̀ yìí kò yìí lára rárá ṣùgbọ́n gbà wọn bá wà kékeré nígbà wọn bá ti wọ bí age of nine development wọ́n rà bí. àwọn tí wọ́n jọkùnrin wọn àwọn sábà lára wọ́n gbà tí dúdú bá bímọ kalẹ̀ tí funfun náà bí táwọn náà bímọ kalẹ̀. ọmọ tiwa ni ọ̀kọ̀ọ̀kọ̀ tóbi ju kí n lọ nígbà bá di àwọn àwọn éèdì gan bí ìgbà tí a ti búrẹ́dì omi ni wọ́n bá máa ti tì tì ní ọ̀bà máa dàgbà sí lẹ́ẹ̀bà rí mi nu wọn tí ó jẹ́ pé lágbájá. ọjọ́ ọjọ́ ìgbó mo ti dàgbà gan ọmọ ọdún mélòó ọ yóò ní wà láwọn ọdún méjì sí yíyà nínú rẹ wà dùgbò ọdún méjì sí náà tó ẹ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ṣùgbọ́n ìwé wèrè ń kókó sọ́nà méjì. ìnú nìkan bẹ tẹ́ ń pè ní mọ́tòbá. òun náà ní wípé èyí tọ́jú gbà kankan èyí tọ́jú gbà kankan bí ti ń da láàmú láàárọ̀ ní ń da láàmú lọ́sàn-án ní ń da láàmú lálẹ́ ìnú nù mọ́tòbá kù nìyẹn ìnú nù mọ́tòbá kù nìyẹn èyí pé o ti borí làákàyè gbogbo gbà. ìyún mọ̀rùbù ayò tẹ̀kílì kò sí tẹ̀kí kò sí ìwọ ọlọ́run kankan lórí ẹ̀ kọ́dà kó bá nira àwọn èèyàn jẹ́ ń tìrú mọ́sálásí tó bá ń sin àwọn èèyàn jẹ́ ń tìrú mọ́sálásí jẹ́ ń tìrú lọ́wọ́ mọ́sálásí ọ̀lẹ́sẹ̀ kankan wájú ọlọ́run ẹ̀sọ́rí kò ní làákàyè ẹ̀yin lẹ̀ mú tó ẹ̀yin lẹ̀ jẹ̀bi tó bá jẹ pé ń wá ń lọ ni ìmọ̀ wá ìmọ̀ lọ ni tó bá fi àsìkò ìbádàá lẹ̀ fún un. bíi bíi àwẹ̀ ẹ̀ bíi irun yóò sin lọ lásìkò tó fi sílẹ̀ o ẹ̀ àti bá tì mọ́lẹ̀ mọ̀rùkú wa ní tẹ̀sílẹ̀ kò sí tẹ̀sílẹ̀ lórí ẹ̀ ẹ̀ ẹ̀ ntọ́ bá bàjẹ́ ńgbà yẹn rárá ntọ́ bá bá jẹ́ pé tó ní di gbowó ẹ̀ torí ká ìlẹ́sẹ̀ rẹ̀ kò túmọ̀ sí kọ̀ lọ́rùn lọ́rùn tó bá dáràn kò túmọ̀ sí kọ̀ lọ́rùn lọ́rùn tó bá dáràn ẹ̀rí lórí eléyìí òun náà ni àdìsí anábì wọn sallallahu alaihi wasallam àdìsí lọ́yẹ́ pé wọ́n gba alátọ̀dọ̀ Àlì àtàwọn míì lọ́dọ̀ àwọn sàábé Imam Muhammadu gbà wá àti Abu Dawud àti Hakim àti Ibn Hibban wọ́n yìí sọ́gbà àbí ìsọ̀lá làáfíà ni òsì ọlọ́sọ̀lá lọ́wọ́ àlè wọ́sọ̀lá sọ wípé rúfin àlùkọ́lámù àǹtàláàtì ọlọ́run ti gbé gègé ìkọ̀wé kú fáwọn èèyàn mẹ́ta kan. àwọn alákọ̀ọ́kọ́ ń bẹ náà ni ọmọ èké tí ó fi bàlágà ẹlẹ́ẹ̀kejì náà ni ẹni tí wèrè kọlù tí ó sọjí ẹlẹ́ẹ̀kẹta ni ẹni tó sùn títí tí ó fi sọ títí tí ó fi di ẹ oorun nínú nínú àwẹ̀ kò sí ìwọ mbẹ kò sí tó ní ṣe pẹ̀lú yílálàbí àwẹ̀ ẹ ọmọ kékeré tí o ti bàlágà a máa kọ́ lẹ́kọ̀ọ́ lórí wípé ọmọ gbà àwẹ̀ ṣùgbọ́n táwọn yọ ọmọ gba wọn máa kọ́ sínú ìwé ládàá rẹ̀ pé wọn máa kọ́ sínú ìwé dáadáa rẹ̀ pé ó ti ń ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe tó bá ti wù ní tí ìfọ́lẹ̀ àti tó bá tó bàlágà bẹ́ẹ̀ náà tí wọ́n sì máa kọ́ ládàkùbí rẹ̀ tọ́tọ́ lórí ẹ̀sìn yẹn ẹ ṣùgbọ́n ká mọ̀ wàá kàkìté àwọn èèyàn míì sojú kúrò lórí pé kọ́ mọ àwọn ọgbà wẹ̀ pé ìdí báyìí ni kọ́ bà lọ́jọ́ pé ọmọ yẹn ò sì tíì lágbára pọ̀ ká mọ̀ fi yàgbé àwọn ọmọ kọ́mọ̀jẹ̀ bá tún wá gbẹ̀sẹ̀ wájú ọlọ́run ẹ ẹ torí ká lé èèyàn lórí ìsìláàmù kárí ìyẹn lórí islam bí islam ti mú wa ìní túmọ̀ sí pé à ń lò fi ọlọ́run ìní túmọ̀ sí pé à ń lò fi ọlọ́run ṣùgbọ́n tá a bá ń fìfẹ́ ẹnu rí èèyàn àá tún jẹ̀bi wájú ọlọ́run ẹ̀ńtínú bá lọ ọmọ ẹ̀ láago mẹ́fà bọ̀ polisi ń gbà wẹ̀ bọ̀ ìwọ gan ni kọ́ ẹ̀ ń kọ́ ló jẹ lórí kọ́ jẹun kódà kó o ṣe ń tú láti fún un torí pé lọ́wọ́ ayé pé wọ̀ gẹ́gẹ́ náà ni ọ̀ràn yẹn nípa ọjọ́ orúkọ lọ́wọ́ ni wà látúlẹ́kù bí ayédè kò ń ti láta àlùkà ẹ má fi ọwọ́ yín fa ìtàn fúnra yín ọlọ́run ti ní láàyè kẹ́lẹ́kù làwù náà sáàdì ìlà àwùjọ àhà ọlọ́run ọ̀làbọ̀ ẹ̀mí kan lọ́rùn àti tó kàgbá. ọlọ́run ọ̀làbọ̀ ẹ̀mí ọlọ́ni wa máa jẹ́ aláàlẹ́ ikún fi tì í ní mi ní haraj ìtí ó pín yẹn lẹ́mìí tó yẹn ó pèké ní ìmọ̀ sùkúrù kò sínú ẹ̀dùn fúlá. ọlọ́ni yorì ìdò wá òbí kòmọ̀lì yóò sọ̀rọ̀ ọ̀la ayórì ìdò bí kòmọ̀lì ọ̀sẹ̀ ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún yín pẹ̀lú àwẹ̀ àtàwọn òfin ẹ̀ tó ṣe kìí ṣe nira rárá. ànábì wa sallallahu ọsọ pé bá ṣirú wàlá tùnà fìrú yẹ ṣirú wàlá tù á ṣirú ẹ máa fún àwọn èèyàn rò dùnú nípa ìsìláàmù ni ẹ má máa lé wọn lẹ́yìn. ẹ ẹ ti máa fi ìrọ̀rùn fún wa ẹ má máa fún ara ni wọn. ẹ nínú àyè bí ọsọ pé láyé ṣáàjà dínú àhàdùn ilá kálábà kò sẹ́nìkan tí wọ́n mú ẹ̀sìn lé fún àti kò fún lápá lè ṣe mọ́ kó pé lápá ọmọ lè ṣe má odi tí ó le fún ẹ agbọ́dọ̀ máa ṣọ́ra agbọ́dọ̀ wà á le koko lórí àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ náà ni àgbàlagbà náà tó ti bàlágà nú àwọn ọmọ wa wọ́n wá jẹ́ pé nítorí ìdíkà àbí kejì kan lágbára láti gba àwẹ̀ yẹn táwa náà sì rí bẹ́ẹ̀ ká fi ilẹ̀ ẹ̀ kọ́mọ̀jẹ̀ ife àwọn àmọ́ àárín lórí tọ́jú òjì kejì Islam. ẹ májẹ̀mú méjèèjì alákọ̀ọ́kọ́ àti kejì nìyẹn ẹ ẹlẹ́ẹ̀kẹta àti ìkẹrin òun náà ní wípé kéèyàn lágbára lórí gbígbàwẹ̀ yẹn ìtumọ̀ yẹn ní wípé kéèyàn mọ̀jà láìsàn ẹlẹ́ẹ̀kẹrin pé kọjọ́ wà nù ìlú tí ò sí lórí ìrìn àjò ìtí ń já ìsàn òun náà ní lárúbáwá. ìyẹn ni pé kọjá pé ìṣesí kékeré yòókù níṣesí àlàáfíà ọbọ sínú ìṣesí mi tí ọmọ ọjà ìta ìró oríṣiríṣi àìsàn ní bẹ ṣùgbọ́n ìṣe èèyàn ọba ní ẹ̀ka ìró lára ń pa rẹ̀ dandan ni kọ́ bá rẹ̀ ẹ̀ ò ní torí pé ẹ̀ ẹ̀ ìgbálẹ̀ kan gún ọ lẹ́sẹ̀ ọwọ́ à ń sẹ́jẹ̀ ó sì ní ìdìbò ògùn sí i kọ́ wa sọ̀rọ̀ ẹni kó ti da láìsàn nù rárá tó ṣe mi báwọn àìsàn tó bá jẹ́ pé tó ṣe ń bọ̀ bá ní kó tún máa kó tún máa tóbi mọ́nú bí ẹ̀ka tó dé òtún máa tóbi mọ́nú yọ jẹ́jẹ̀ra fún yàn irú àìsàn yẹn náà ní sẹ̀rí à ń àìsàn tó yẹ kó o ní ìdí kó o lò wù tó wá ń kó dàbí bí ọ̀pá bí ẹ ti ń yàgbẹ́ àyàlera wọn ẹ tó bá ti jà pọ̀ jù ó lè má lò fún láti parí àwẹ̀ mọ́ ó lè má lò fún àwọn ìbádà míì mọ́ ọlọ́run ti sọ pé wà á tó lé kú bí àìdí gbòǹbí la ń ta ìlúgà ẹ má fọwọ́ nípa tí ó fa ìparun fún yín o ẹ kẹ́ ẹ má bàa jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run ti fi lé ìrọ̀rùn fún wa ẹ òtí ọlọ́sàn sára ti fi sọ fún wa bọ́lọ́run ti nífẹ̀ẹ́ ká lo òfin rẹ̀ bó ṣe nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ náà ló ṣe nífẹ̀ẹ́ ká máa gba ìrọ̀rùn tó ń ṣe fún wa ń pa òfin yẹn. ẹ̀ẹ́n nígbà tó lọ́n bá ṣe rọrùn fún ọ tó ọba wa lò rọrùn omi ìgbẹ́ wa dáa ju olùrọ̀rùn lọ. mọ̀lẹ́tọ̀ nínú sẹ̀ríà o lè wà lórí ìpìlẹ̀ òfin o lè ṣe áṣùbìlà àdìmà o lè wà lórí ìpìlẹ̀ òfin ìtọ́ba wù ó sì nílò ìrọ̀rùn tọ́lọ́run ṣùgbọ́n tó bá ti mú ìnira bá ọ tó bá ti mú ìnira bá ọ tó bá ní kó o dúró lórí ìpìlẹ̀ òfin kó o lo ìrọ̀rùn tọ́lọ́run lọ́dà ẹ̀ ìlàbù ìyapẹ̀ ẹnu àwọn onímọ̀ wà lórí ẹ̀ o ìgbọ́rò ìtọ́lá láàbí àjù nìyẹn ìgbẹ́ tó bá ti mú ìnira wá kó o lo ìrọ̀rùn tọ́lọ́run lórí ládàjú ẹ̀ torí òjijì ọlọ́sọ́lá láwàlúwọ̀sálà ó sì rìn àjò ẹ ọ sì àjò lọ sí maka ara wa wọn sì wà lórí àwẹ̀ ara wa ni àwọn èèyàn lórí àwẹ̀ gbígbà yẹn ẹ eh, àwọn kan wá sọ fún àtàbí ọsán lọlá àríwọ sáyẹn pé àwẹ̀ ti lé fáwọn èèyàn yìí o wọn ń retí tó ṣe ni ọsán lọlá àríwọ sálà òṣìṣẹ́ ọlọ́sán lọlá àríwọ sálà. ọwọ́ á ní wọ́n gbé ife omi wá lẹ́yìn ìrún àlàáfárì ọwọ́ abẹ́ẹ̀ sí mú gbogbo èèyàn ọbẹ̀ sí mú gbogbo èèyàn ìtọ́jà jùmọ́nù lẹ́bi sọ́lọ̀ náà àlùwọ̀ sọ́lá mi ló ṣe òun kalimu alile lẹ́sìn kọ́ àwọn àlùmọ̀ ní ẹ̀kọ́ ẹ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sínú lọ àwọn bá dúró lórí gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan tó àwọn òtí eh, la lọ́la àlùwàsá tó ìlà ìkàlẹ̀ fúnṣọ́ ọ̀túnla ìkàlẹ̀ fúnṣọ́ ọ̀túnla ìkàlẹ̀ fúnṣọ́ àwọn yẹn ní ọjà òfin ọlọ́run. àwọn ní ọjà òfin ọlọ́run. ẹ̀ eh, ní túmọ̀ sí pé nítorí ti lè jẹ́ kó múnira lọ́wọ́. gbìyànjú lórí pé a fi àwẹ̀ yẹn a fi sílẹ̀. ẹ̀ eh, gbogbo ẹ̀. ẹ bá ti wá jẹ́ pé àìsàn ń bẹ fún tọ́ba ti lè fi àwẹ̀ lẹ̀ òǹkà ọjọ́ míì náà ni ó mú ká tọ́ba jẹ́ pé ti ń dà láàmú tó fi dá àwẹ̀ rẹ̀ kọ̀wá pẹ́ tó tó fi wá kúrò fún ẹ ó lè máa jẹun rẹ̀ lọ kò sáǹfà níbi kó lòun fẹnu ró tó ọjọ́ pé àwẹ̀ ọjọ́ o ti bàjẹ́ ẹ ọjọ́ mi ni ó mú tí ó fi wá gbá àwẹ̀ padà ẹ ṣùgbọ́n téèyàn bá jẹ́ kó ń sìnrìn àjò ẹ onírìn àjò ìtí ń jẹ́ ìrìn àjò iná ni kéèyàn ó fi ìlú lẹ̀ kéèyàn ó fi ìlú lẹ̀ kọ́ lọ sí ìlú mi ìtí ń jẹ́ ìrìn àjò nìyẹn ìgbà nípa ẹ bóyá ni ó ṣe tó nípa abéèrè tó lè jẹ́ ilé yọmọ dẹrùkọ àbí ọjà awẹ. ẹ àwọn onímọ̀ sọ pé ìtòrìnlẹ̀ jù ní ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ táàpé jùmọ̀rò lè fìlà máa táàpé jùmọ̀rò lè fìlà máa olùkópe forty eight miles ẹ̀ tó wá ti di forty eight miles yẹn ó ti lẹ́tọ̀ọ́ kó dùrù ó ti lẹ́tọ̀ọ́ kó dá àwẹ̀ rẹ̀ ẹ̀ ṣùgbọ́n o kó di pé yọ ọgbọ́dọ̀ fi ilé tọ́kàn sínú ìlú tọ́wọ́ àkókò ilẹ̀ sẹ́yìn ilé tọ́kàn ilé tọ́kàn nínú ìlú rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ kó ti fi sẹ́yìn kó tó lẹ́sọ̀ọ́ fún láti wá máa jẹun kéèké wípé o ti ṣe búkìn fúláìtì tó ń bá lọ àbí o ti já tíkẹ́ẹ̀tì bọ́ọ̀sì tó ń bá lọ níwòrò.

ó dìgbà tó ọba wá bẹ̀rẹ̀ ìrìn àjò gan ilé tọ́kàn ìlú lòdù tó fi sẹ́yìn lẹ́yìn ìgbà náà àjò ọba àwọn àjẹpọ̀ lọ pẹ́ pípẹ́ nǹkan tó bá gbé ọ padà tó o sì ti ọmọ jẹun o bàbá wa jẹ́ pé nínú òtí kò nùlù ọwọ́ àmọ̀ ọmọ ọ̀jẹ̀ sáré àbí ọmọ ọmọ wa ń jẹun lọ lẹ́yìn àtúbà ọ̀tọ̀ àwẹ̀ kan padà ó tó san ìkàpárà ó tó san ìkànnà lẹ́yìn ẹ̀ ẹ ẹ fi travelling gbogbo ògbà ní sáà ẹ nítorí iṣẹ́ rẹ̀ ni àbótẹ wa mọ́tò ni ojoojúmọ́ ni máa ń tèrè àjòkó nù ìlú àbí láti ìlú kan sí kejì ni máa ń travel ká àwọn ṣàbẹ̀ríyà àwọn ṣàbẹ̀ríyà àwọn sọ pé ọ̀ràn ẹ̀yẹ̀ ní kò jẹ́ pé tẹ̀ rẹ̀ ní tí ọba ti nílà ọmọ gbà wẹ̀ tí ọba ti nílára ṣùgbọ́n jùmọ̀ òrò lè rìn lẹ́mọ́ ètò pọ̀ àwọn onímọ̀.

kì í fi nǹkan aráàmù ló ṣe ẹ tọ́ba tí wàá jẹ́pọ̀ nbẹ́nu fámìlì rẹ̀ kí wọ́n lè bá gbà á tó fi yún fi yún lọ́dá jù ṣùgbọ́n tí wọ́n bá bá gbà á kò ṣe nǹkan kan ẹ torí pé gbogbo kálukú ni wọ́n fẹ́ sàn sẹ́yìn wájú ọlọ́run ẹ eléyìí ni àwọn májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin tí máa sọ àwẹ̀ ju ọ̀ràn yàn ẹ alákọ̀ọ́kọ́ kéèyàn bàlágà ẹlẹ́ẹ̀kejì kéèyàn onílàákàyè. ẹlẹ́ẹ̀kẹta tọ́jẹ́ pé èyí ò sínú àìsàn ẹlẹ́ẹ̀kólókun láti gbà wẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹrin onáà ní kéèyàn wà ní ìlú ìtọ́ba ti jẹ́ òdì kejì rẹ̀ èyí sọ̀rọ̀ ẹ̀yàn nìkan fà á àwọn májẹ̀mú tọ́jẹ́ tí màá jẹ́ ká àwòrán lálàáfíà mẹ́rin lòun náà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní Islam. àti múlẹ̀ ẹnu bá lánàá nígbà tá à ń sọ̀rọ̀ àwọn kùfáàrù pé aléwò mọ̀ká dọ̀bọ̀ nàbí kúrú ìṣẹ̀ríyà ìjọlọ́ fi akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí mi ń bá wọn sọ̀rọ̀ sí ẹ àkọ́ wa sọ̀rọ̀ lórí ẹ̀ láìpẹ́ insha Allah ta'ala ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìtọ́pọ̀jù náà àwọn onímọ̀ àwọn dúró lórí pé májèmú tí ó jẹ káwọ̀ ẹ̀rọ lálàáfíà ni tí túmọ̀ sí pé ọlọ́run bá wọn sọ̀rọ̀ náà pẹ̀lú akẹ́fún lọ́dọ̀ yìí tọ́pọ̀ jùlọ àwọn onímọ̀. lọ́dọ̀ yìí tọ́pọ̀ jùlọ àwọn onímọ̀. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni àníyàn. ẹ àníyàn ààyè rẹ̀ inú ọkàn ìtumọ̀ rẹ̀ náà ní èrò ẹ sínú májẹ̀mú àníyàn kékeré yàn ọ̀fẹ́ mi kọ́ jáde kódà kò sínú súnà kéèyàn ọmọ ọ̀fẹ́ mi sọ àníyàn jáde wọ́n sọ pé àlàó ẹ̀ ètò àná àkúmọ̀ ọlọ́run ní pé ń gbá ọ̀rọ̀ tọ́lọ̀ òrí tẹ̀rẹ́ tì rẹ ni tọ́ ọ̀sẹ̀ tó ń kọ yìí ìgbà ayé ẹyọ àti tó ti filẹ̀ fún wa pé ká dàníyàn pé a lè sọ àníyàn jáde. òun náà nígbà tí a bá fẹ́ ṣe ájì àbá fẹ́ ṣe ó múra ká sọ pé إذ لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك iná ni iná ni sẹ̀rí àfihàn rẹ̀ fún wa ẹ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó sì gbọ́ tí ẹnìkan nínú àwọn tàbí pàṣẹ ńlọ sí ájì ọsọ pé Allahumma labbayka ń dúdúrú mọ̀ ó ní wọ́n ọlọ́run mọ̀dà níyàn tó fẹ́ sí ájì fún dúdúrú mọ̀ mo fẹ́ ti ájì mi fún ṣukuru mọ́ òjò ọlọ́sọ̀lá la ló wà sọ̀rọ̀ wá sọ pé ta ni ṣukuru mọ́ ẹ ó ní ọmọ ìyá òun ni àbí tọ́jà pé tó wí ni pé alásùnmọ́ òun ni ẹ gẹ́gẹ́ ẹni gbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ wà ó fi ìmìjì lórí ẹ̀ ẹ ó ní òjò ọlọ́sọ̀lá la ló wà sọ̀rọ̀ wá abilé rẹ̀ tó tó ti ájì kan tẹ́lẹ̀ ẹ ó lóun ò tí ì onye ní hujja anafsika tó mọ hujja anṣokuruma ájì eléyìí ara rẹ lẹ́yìn ọ̀rẹ́ yìí nípa wá sí ájì fún ṣokuruma. kókò ṣe ájì eléyìí fún ara rẹ lẹ́yìn ọ̀rẹ́ yìí. ti ọgbọ́dọ̀ jẹ́ kó nǹkan kan ti ti ájì tara rẹ̀ ni lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ wàá lè kájì fún yàn ìgbà ń ta abẹ́ ló bẹ́ẹ̀ ni tó ń tọ̀ ń tọ̀ àníyàn sókè ànábì sallallahu alaihi wasallam kọ́ wàá sọ fún yín pé wọ́n sọ àníyàn rẹ̀ sókè ẹ̀ẹ́dẹ̀kọ́ ìdá pírísìpù nínú sẹ̀ríà ìfìlà yẹ ju tààkì lónìí bàyá ni àwọn wọ́pẹ̀ ọ̀tọ̀ ẹ̀kọ́ lẹ́tọ̀ kọjá wípé a lọ àlàyé lára fáyọ àsìkò rẹ̀ kọ lẹ́tọ̀ fún àdébí sallallahu alaihi wasallam. lẹ́tọ̀ fún àdébí kọ́ wá yọ àlàyé lára síwájú àsìkò rẹ̀. ẹ torí ẹ̀ la sọ yìí pé ó lè dání ó lè dání yàn tí a jì sókè. ìgbà tí irun ti irun àti àwọn nǹkan míì àti tààwẹ̀ yóò ti wà nù rẹ̀ tó bá ti wà nù rẹ̀ kó fẹ́ gbà wẹ̀ lọ́la ó ti kán. ẹ ńgbọ́ jẹ́ ipe inú rọ̀mọ̀dán náà lọ́wọ́ ẹ ìtọ́wà bíi ti ọ̀rọ̀ tọ́wà bíi tàníyàn nìyẹn ẹ ṣùgbọ́n lọ́dọ̀ jùmúrù lùlámà àwọn sọ alẹ́ ọgbọ́dọ̀ mọ ní kó fẹ́ wẹ̀ ẹ àwọn àdàbí yàtọ̀ wípé bọ́sọ̀sán náà ló ti tọ́ba jí ní tọ́ba sùn ní ọ̀sán tọ́ba jí lẹ́yìn àsùbà lọ́dọ̀ ọtí wọn àwẹ̀ rẹ̀ lálàáfíà lọ́dọ̀ ọtí wọn àwọn àwẹ̀ rẹ̀ lálàáfíà ẹ̀ torí pé wọ́n sọ pé nígbà tí Ramadan bá ti dé ọwọ́ ọgbẹ́ Ramadan ti dé kò sáwẹ̀ fún tó lè gbà pọ̀ mọ́mọ́ àfi Ramadan nìkan ẹ̀ àsìkò nìkan ó ti tó fún un ṣùgbọ́n àwọn míì sọ yìí pé gbogbo alalẹ́ ọgbọ́dọ̀ mọ ní lẹ́mìí fẹ́ gbà tó la. májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta tí máa jáwé ọlọ́láàfíà òun náà ní pé kọ́mọ̀sì háìdà fún obe àbí ẹ̀jẹ̀ obi. àbí ẹ̀jẹ̀ bí oyún sẹ́ kọ́mọ̀sì lára rẹ̀ láti gbàdí àlùfájà rí bá ti yọ títí òun èkì wọ̀. ṣéèdà rẹ̀ bá lọ fẹ́ ní àsìkò ń kódà gbogbo ìtẹ́jú kan tó rún òbí kò ní àwẹ̀ ọjọ́ mọ́ yọ gbà mí padà ní tọ́ba ti wàá dà pé ti dà wẹ̀ lọ wọ́n pé ní ń gbà ẹ̀kọ́ gba ìrọ̀rùn ọlọ́run nìyẹn àtúbọ̀ lórí ẹ̀ insha Allah ta'ala tó ajẹ́ pé pẹ̀lú bá a ti sọ̀rọ̀ kalẹ̀ yìí ẹ sọ́rí ẹlẹ́ẹ̀kẹrin májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kọ́jẹ́ pé àsìkò téèyàn fẹ́ gbá wẹ̀hùn kọ́jẹ́ pé àsìkò téèyàn máa ń gbá wẹ̀ ní ìwọ ní. èèyàn gbọ́dọ̀ àwẹ̀ láàrin ọjọ́ méjì kan nínú ọdún òun náà ni ọjọ́ léyá àti ọjọ́ ìtúnu àyàfi ẹ bá wà nínú hajj tí òrówó tí ó fi pẹran tọ́lọ̀ wa sọ wípé kọ́gbà àwẹ̀ mẹ́ta láti òun lè gbà rẹ̀ jọ ọdún bẹ́ẹ̀ tí ì bá ṣe alálàájì ẹ òun ọgbọ́n àìwọ ní àìgbà rẹ̀ jọ ọdún téèyàn bá gbà rẹ̀ jọ ọdún ẹ̀sẹ̀ ní ń gbà ìyẹn ọjọ́ ọjọ́ léyà àti ọjọ́ ìtúnu ẹ májẹ̀mú tí wọ́n jẹ́ káwé ọ̀la nìyẹn ẹ pẹ̀lú gbogbo pẹ̀lú gbogbo tá a ti sọ yìí ajẹ́ ìpè àwọn ìran èèyàn méjìlá kan bẹ́ẹ̀ tọ́jà yìí pé ààwẹ̀ yìí sọ̀rọ̀ ẹ̀ lóyún wọn láti gbà. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ lọ́mọ kékeré. ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí wèrè kọlù. láti kọ́kọ́ lù ú. ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹni tó ní háídọ̀ lára. ẹlẹ́ẹ̀kẹrin lẹ́ni tó ní ẹ̀jẹ̀ òbí lára. ẹlẹ́ẹ̀ka ẹlẹ́ẹ̀karùn-ún òun náà lẹ́ni tó dákú. ẹ̀ tó dákú. àwẹ̀ ìjọ̀ràn rẹ̀ lórí àwẹ̀ rẹ̀ ti bàjẹ́. nígbà tọ́ba tọ́ba jẹ́ iṣẹ́ kìí ṣe kí ọgbà gbogbo ọjọ́ lọ́wọ́ rẹ̀ yọ ọ̀sán ẹ̀yọ kan padà ṣùgbọ́n tó yẹ pé látàárọ̀ náà ló ti fèjì wọ́n ti ti làákàyè ọ̀sọ́jí títí omi wa dalẹ̀ ìyapa ẹnu àwọn onímọ̀ wà lórí ẹ̀ pé ṣé ọgbẹ́ yọ kan padà bí òní gbà padà ẹlẹ́ẹ̀kẹfà òun náà lónírìn àjò kìí sọ̀rọ̀ yẹn ní kọ́ bá wẹ̀ ẹlẹ́ẹ̀keje òun náà ni ẹni tó ṣe pé ọlẹ ẹni tó ṣe pé ọlẹ bọ́lọ̀ ń ti dá kò yẹ kó tó máa pé gbímọ́númọ́ irú ẹni bẹ́ẹ̀ òun náà lè fà wẹ̀ lẹ̀ abẹ́fẹ́ gọ́ta ń dà láàmú ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹlò ẹlẹ́ẹ̀keje àbí ẹlẹ́ẹ̀kẹjọ. òun náà lẹ tó gbẹngbẹ lágbẹ pọ ti hàn lé mà aráàlú làwọn onímọ̀ gbẹngbẹ pọ tó ti lé pọ ọlẹ́tọ̀ ọpọlọ sáájú sáyà ẹ̀kọ́ kó mú mi náà ni ó ti gbà padà án òun náà ni ẹ ti ń irú àìsàn tí máa kéèyàn ẹlẹ́ẹ̀kẹ májẹ̀mú jíjáwẹ̀ tiẹ̀ àti ẹ tó ń fọmọ lọ́yàn ìlọ́lẹ̀ kọkànlá májẹ̀mú jíjáwẹ̀ àwọn méjèèjì òun náà ní kọjá pé wọ́n ń bẹ̀rù rí ẹ̀mí ara wọn táwọn bá tó ń tóbi mọ́nú pé yóò kó lílẹ̀ báwọn sí i. ẹ̀ torí pé ọmọ ìtọ́jà jù nínú ti ń bẹ ní ara àyà. iná ẹ̀ ni máa ń gbà tó fi máa tẹ̀lé yálà tó bá wà ní oyún ni àti tí bá mú ọyàn lọ ni torí ẹ̀ ló fi jẹ́ pé ó lè máa mú ọyàn láì mọ iye oṣù tí ò ní níbi nǹkan kan kódà tí ò ní níbi omi torí pé gbogbo èròjà tí fara lóore ọlọ́run ti fi bẹ́ẹ̀ náà sì ni pé ó ń bẹ̀rù lórí ọmọ rẹ̀ wípé. kò ní rí ọyàn tó tó gun yóò dé àfẹ́tì ẹ̀ àjẹpé wọn lẹ́tọ̀ọ́ kọ́ fàwẹ́ lẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtọ́wà ní oyún ẹ̀ àbí dókítà sọ fún ọjọ́ dókítà mùsùlùmí tó náà ń gbáwẹ̀ tó náà ń gbáwẹ̀ ẹ̀ bọ́jọ́ déédéé nú àrùn nínú islam tó sọ fún yín pé àwẹ̀ àfẹ́tì ẹ̀ tó bá gbà o ẹ̀ àbí wọ́n sọ fún yín pé tó bá ń gbà lé wọn yóò àfẹ́tì ẹ̀ tó gbélé mọ́ ìgbà kọ̀ọ̀kan ẹ̀hẹ̀n ajẹ́pẹ́ ọlẹ́tọ̀ àti fàwẹ́lẹ̀ àwọn afa àti tó sọ nínú ẹ̀ ní nínú ẹ̀ ní afa wa wa abadu suhaili wa nínú kíra ẹ̀ka ń pè ní alifikul islami wa abilatu ẹ̀ ọ̀sọ́ ipe ó sì gbọ́dọ̀ tó fi àwẹ̀ kọ́ra wù nígbà bá rí pé ara àwọn ò gbé ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ láti máa jáwẹ̀ kì í ṣe pé èrò lásán àbí ẹ̀rù lásán àbí ẹ̀rù lásán kò ní jẹ́ ìrù lásán àbí ẹ̀rù lásán ní ọ̀wà àti fàwẹ́lẹ̀ obìnrin míì ọmọ rẹ̀ gan ti súnmọ́ kọjá lẹ́nu ọmú ẹ̀ ẹ́ ṣe yọ àsọ pé ńgbà tó ń bá ti ń fọmọ lọ́yẹ̀ yọ àti àfàwẹ́lẹ̀ yóò sínú sẹ̀rí ẹ̀sán àmì ká má ti ẹ̀sìn gbọ́ yóò ṣùgbọ́n àwọn orin kan ń bẹ tọ́jú orin fíkìrì. àwọn orin kan ń bẹ ẹ àwọn orin kan bẹ orin ti lágbá tẹ wọn kọ lẹsẹ kirimu àhẹ tó jẹ pé fífìwù ni nítorí pé sọmárì làwọn fẹ́ mú wá wọn wà á sọ pé àwọn nǹkan téèyàn máa àwọn tí wọn jẹ pé wọn ní àròyé tí wọn lè fàwẹ́ lẹ̀ wọn wà ní hàmì ló ń wà múrídìrú ẹn tó lóyún àti ẹn tó tọmọlọ́yàn kò sí àyè fáwọn láti ṣàlàyé nínú orin tí wọn kọ yẹn ẹ àfa mi ọba gbára lé yọba máa ti fájú wá ṣe ló kú àti ọba ti fọmọ lọ́yìn òtí lè fà wẹ́lẹ̀ ló gbà tí ọba ti ẹ ọba jẹ́ kó lóyún olè fà wẹ́lẹ̀ ká lọ ka àwọn tíra tó yẹ pé àwọn ẹ̀yún orin látara rẹ̀ ká lọ kà dáadáa. ká lọ ka sí àfẹ́ pé àwọn ẹ̀ fa ọyàn látara rẹ̀ dáadáa. sọ ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ àwọn ti fún orin o. ká lọ kà dáadáa. ọgbọ́dọ̀ jẹ́ ike ìdá ká fàtà àlà àǹfóṣìlímà àwọ̀làdìyìmà táwọn méjì bá yẹn fẹ́ bẹ̀rù lórí ẹ̀mí ara wọn àbí lórí ọmọ wọn àbí lórí ọmọ wọn àtẹ̀mí ara wọn. táwọn méjì bá bẹ̀rù lórí ẹ̀mí ara wọn àbí lórí ọmọ wọn lórí ẹ̀mí ara wọn. ẹ eh, eléyìí kò sí èmi ti bẹ ẹ eh, gbogbo ẹ bá kàtí àní òrì ẹ eh, kí ẹ bá di olóyún àbí kí n fọmọ lọ́yàn kọ́mọ torí pé òun lóyún lásán àbó n fọmọ lọ́yàn kọ́ wá gbé àwẹ̀ ìdílé kọ́mọ sí bẹ́ẹ̀ o. ọgbọ́dọ̀ kàtí ìsìmájẹ̀mú ká wúyò o ẹlòmíì ojú ara rẹ̀ gan kò sí ju bí kò sí ju bí oṣù kan lọ ọ̀sẹ̀ mi sì é da ẹyọ kan náà ni. yọ àfẹ́gbọ́n wọn yà máa fàwọ́ ẹlẹ́ náà nù ọmọ ọmọ bẹ́ẹ̀ ló ti develop lára rẹ̀ ẹ̀ ká yà sàkíyèsí ara lórí ẹ̀ o ẹ̀ kọ́lọ̀ nǹkan gbà lẹ́sìn fún wa ìkọjá ẹlẹ́ẹ̀kẹta tá a ní agbọ́dọ̀ mọ orúkọ máa wẹ̀ òun náà lè ta pé ní mọ̀wá ní òṣòwò àwọn tí wọ́n sọ àwẹ̀ gbígbà dé ìwọ̀ fún wa ẹ nǹkan méjì náà sì ni ẹ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni haid ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ oṣù obìnrin ẹlẹ́ẹ̀kejì náà ni nifas ẹ̀jẹ̀ obi nípa pé ó bímọ ẹ̀jẹ̀ wá wá ìwọ ní kò gbọdọ̀ gbà ẹ̀rí lórí eléyìí ọwọ́ àná àdéhùn Bukhari àti Muslim gbà wá látọ̀dọ̀ Abu Sa'id al ẹ ipe òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ní àsìkò ọdún àwẹ̀ ẹ tàbí lásìkò ọdún léyà ó ṣe iyèméjì bẹ́ẹ̀ ó ní ọ ń lọ sí ibi tó ti fẹ́ kírun ọwọ́ arí kọjọ́ pẹ̀lú àwọn obìnrin kan ọwọ́ aṣọ pé yá máa ṣára nìta ìfàsọ̀dákìnà ẹ̀yin obìnrin ẹ̀dàkùn ẹ̀ máa ti sàrà o. fáyì eh, ní Ori ìtukùn náà aksara àlè náà ọlọ́run fi hàn mí pé ìtọ́pọ̀jù nú àwọn èrò náà. ìtọ́pọ̀jù sọ pé ya Rasulullah kí kila kí ló fà ìrẹ̀ òjì ọlọ́run. kó lè bá àjẹ́ pé bá mọ̀ díẹ̀ wọ́n ó lè gbìyànjú wọn fà fún un ọlọ́run sálọ lọ́wọ́ àlè wọ́sán wàá pè kì í pé tòkìtìrì náà lánà ẹ̀ máa ń ṣépè pọ̀ ẹ̀ ẹ́ rí bí obìnrin ètò ti pọ̀ jù kọ́lọ̀ ń kọ́ sànù wa lọ́dọ̀ àwọn mùsùlùmí àti àwọn mùsùlùmí obìnrin ọ̀dọ́ sìn ọlọ́run ti pé kí ọmọ yí padà ìmọ̀ síbẹ̀ àtẹ́kùbọ̀jà ìlíyà òṣìṣẹ́kù ẹlòmíì gan lè jẹ́ ní àtọ́jọ́ ìpètè ọmọ ṣẹ́ kó dẹnu ọmọ rẹ̀ lẹ́sìn mọ̀ pé ń ṣépè lẹ́nu ọmọ rẹ̀ lẹ́sìn mọ̀ pé ń ṣépè nígbà tẹ́ ẹ bá rò ń bá ti pọ̀ ṣùgbọ́n ọmọ rẹ̀ tẹ́ bá ti pọ̀ sẹ́ni tí ń ṣépè ọmọ kékeré ẹ ẹ ti mọ̀ pé yà rẹ̀ ju ti ń lénu ẹ kọ́lọ́ nǹkan sànù wa o ẹ oníwàtẹ́ kúrò lọ́la àṣẹ ẹ ti máa ń sáláì mórí pọ̀ ẹ máa ń sáláì mórí pọ̀ ẹ obìnrin lónìí yùn ọkùnrin sì gbọ́dọ̀ mọ̀ fún wọn kó kó orí ṣe kọ́ ọgọ́rùn-ún ṣe kọ́kàndé kọ́kàndínlójọ́ kan kó lóun jẹ òróró lára rẹ àbí kó tiẹ̀ ní gbogbo gbogbo gbàdá àti jọ́ pípọ̀ òdùn núrí irọ́ ní pẹ́ńpẹ́ ẹ̀sùnmọ́ tó fi ṣe ṣe nù ẹ̀yìn tó ọ̀nà wa máa tẹ mọ́ bá tó tiẹ̀ wàá sọ lókè adómi jù ìwọ náà ìwọ e nù ìwọ náà e nù ẹ̀yìn ó fi sínú fáìlì tó ti mọ̀tẹ́lẹ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wa sallam ọwọ́ aṣọ pé máa ra ètò mi náà bí mi náà ti bá ti àṣẹ ní wàdí ní adábàlì lùbìrì rọ́jò lómi ní ìdàkúnà ìrẹ́ nìkan tó ṣe pé làákà ìrẹ́ dé kù ẹ̀sìn rẹ̀ náà ti tún dúnkù tó sì lè sọ ọkùnrin tó ní àmùrè ẹ̀mí tó lè sọ di òpè tó sì lè sọ ìyẹn ni pé nípa ẹ̀sìn ẹ̀sìn yìí èpè nípa làákàyè làákàyè ọkùnrin ó mú ju tóbi lọ ọkùnrin lè dá yé gbé obìnrin ò lè dá yé gbé kò sí ti rárá nǹkan ìbẹ̀rù ti pọ̀ jù jọmọ ibi òtó bẹ̀rù yọ jọmọ sáfù ti pọ̀ jù ẹ àfikọ́kùnrin ọwọ́ àpẹ̀lú ẹ̀ ló lè kọ̀ǹtró rẹ̀ ó dàbọ̀ jẹ́ mọ̀ méèyàn àfikọ́ lọ́kùnrin yọ ọmọ bá ti àwọn àlámọ̀ ìjọ jẹ́ pé obìnrin máa ń kù sí. ẹ ẹnìkan lè wá bá ní ìdígbé òun mọ̀ rí nàkẹ́sì ẹ̀mí ó ti ṣe bàyó kúrò kó ni obìnrin ló ní yun àdúgbò ọkọ wa bó ti kókó lọ́kàn rẹ̀ àdúgbò wa bó ti kókó lọ́kàn rẹ̀ ìtọ́jú bá jọ́ mi ọkùnrin ní ọ̀sán wúrẹ́ fún kó ń tọ̀wọ́ tó sọ pé ó lè fún bọ̀ sí gómìnà láyé àrú ẹ̀ láyé sàlàyé àrú ẹ̀ láyé ẹ̀ òjútì ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ níbi làákẹ́ ìròyìn bí o ṣe mú tó tọkùn irun bí yàrá wa já pápá tó ní làákẹ́ yìí ó sì lè sọ̀rọ̀ ẹ̀dọ́ méje ní ìsìn torí ìfẹ́ téèyàn máa ní tóbi torí ìfẹ́ téèyàn máa ní tóbi ọba rí ẹ tó ní làákà ìdáadáa ẹ ti jọ sọ̀rọ̀ ní ìsìn o yọba máa ti bí ọmọ ètí ń gbọ́ bá dọ́dọ̀ ògbé yọba máa ti bí ọmọ ètí ń pàtó bá dọ́dọ̀ ògbé òtítọ́ ọlọ́sàn lọ́la àlè sẹ́lọ̀ lọ́sọ bẹ́ẹ̀ àwọn àsìkò kan bẹ táyísà rọ̀bí ni a ti ò tí ì dàgbà àwọn kí wọ́n bẹ̀bẹ̀ bẹ̀m̀bẹ́ àyíká náà wàá bẹ́ẹ̀ wò wọ́n ó sì wà lu hijab ọwọ́ àyíká náà nǹkan bẹ̀rẹ̀ fún òbírí nàrí ta ọlọ́run fún nàrí ta tí ìbá ti kọ́ jẹ́yàwó ẹ àti tẹ́ bá fi ọmọ eke ti fi ọmọ eke tí ọba ti fi ọmọ eke ò lè bẹ̀rẹ̀ mú láéláé obìnrin wọ́n mú wọ́n mú làákà yìí tẹ́ ẹ bá lọ wọnú tẹ́ ẹ bá lọ wọnú skul tẹ́ ẹ bá àtẹ́sí àwọn obìnrin pọ̀ mọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbẹ́ mẹ́rin kó obìnrin ọ̀nla ọkùnrin ṣùgbọ́n ká mi ń pín ọpọlọ yẹn ọlọ́run ò fún wa. torí ẹ̀ ló fi jẹ́ pé àtètè gbàgbé ìmọ̀ tí wọ́n ọ̀rọ̀ ọ̀dùn ọgbà tètè gbàgbé ìmọ̀ tiẹ̀ lọ. ẹ bá fẹ́ ikú ètí ọkùnrin àtòbìnrin pọ̀ ọbẹ̀ máa pọn sínú apẹ̀rẹ̀ nu ọbẹ̀ máa ńgbọ̀ bá ọmọ tó obìnrin àtọkùnrin ọjà tọ̀síra wọn ti dá wọn wọn ní kóbìnrin ọwọ́ nú ètè tíyàntíyàn ní kan wọnú òṣèlú wọ́n lè di pírẹsidẹ́ǹtì wọ́n lè di vice president òní tí wọn ò lè ṣe ẹ̀ mélòó wá ní ìtọ́jẹ́ pírẹsidẹ́ǹtì amẹ́ríkà rí ẹ̀ ń bẹ̀ bá lẹ̀ ká fún ẹ̀yọ ọkùnrin méjì tó wá túmọ̀ sí pé ẹ̀yí tó èsì obìnrin pọ̀ mọ́kùnrin nù. ẹ̀ bẹ́ẹ̀ bá ti lómi orúlu àbí tí ọba lọ́kọ. tọ́ba ti lọ́kọ èèyàn méjì ní ìṣèjọba wọn kì í ṣèèyàn kan mọ́. ẹ̀ẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn òṣìṣẹ́ ọlọ́sọ́lọ́ láwọn àlewọ̀ sálàm ó ti fi wa ipe ọwọ́n abèrè lọ́wọ́ rẹ̀ ipe kí ni àdínkù kí ni àdínkù ẹ̀sìn obìnrin kí ni àdínkù làákàyè rẹ̀ ó ní àdínkù làákàyè rẹ̀ òun náà ni pé nípa ọ̀rọ̀ ìtọ́bàjẹmọ́ owó ní ẹ bá fẹ́ sẹ̀rí ní kóòtù sẹ̀ríà obìnrin méjì. ni ọ máa dúró fún ọkùnrin kan ẹ ọwọ àánú sọlátù bàkọrà níbi ayatu tẹyì ẹ ní ayatu tó ẹ ẹ tú etí tú wọn nìyẹn tú etí tú àbí ẹ aya ayatu tẹyì nìyẹn ẹ nínú Ọlọ́run sọ pé sọmájẹ pé ẹ bá rọpò méjì o ti tó wọn tẹ ẹ bá jọ pé nǹkan lọ kẹ wo bí méjì ẹ ẹrí táwọn bí méjì bá ṣe yọ ọmọ ṣe déédéé ti ẹnìkan ẹ torí pé ìmí lè gbàgbé nínú wọn ìmí lè gbàgbé ìmí sì jẹ́ pé ìfarapa ni ó fi sọ̀rọ̀ nígbà tí ẹ bá ní wá kóòtù náà ìgbarata ni ó fi sọ̀rọ̀ ẹ àwọn wọn nìyẹn ìbáwọn méjèèjì ẹnu wọn ò ní kó ẹ bẹ́ẹ̀ náà tí wọn á bèèrè wà nàbí sallallahu alaihi wasallam pé kí wọn á ní máa fa àdínkù ti ẹ̀sìn wọn. òjíṣẹ́ Ọlọ́run wa sọ ikú sallallahu alaihi wasallam wa sọ yìí pé alaysa idha hadati lam tusalli wa lam tasum. ẹ̀yin náà wá rí pé ńgbà wá é dàbá wá kò ní kírun kò sì ní gbàwẹ̀ ẹ ajẹ́ pé eh, dídékù ẹ̀sìn rẹ̀ nìyẹn. tí túmọ̀ sí pé ẹ àgbọ̀dọ̀ gba àwẹ̀ láti òkè obìnrin bá ń ṣe lọ ẹ arábìnrin kan mọ̀ádà ọlọ́bẹ̀ lọ́wọ́ Aisha kọ́lọ́nkọ́ yọ sáwọn méjèèjì ọsọ pé èrè Aisha tí ló dé tọ́jẹ́ pé nígbà táwọn bá nígbà tí édà bá dá àwọn máa ń san àwẹ̀

òde nọ́ọ̀sì òde nọ́ọ̀sì tọ́lọ́mù bá sọ̀kalẹ̀ ó jù lọ bí sẹ́ bá fẹ́ àyíṣà wa sọ yìí pé irú tó ń ṣe obìnrin náà máa ń ṣeun láti wà nàbí sallallahu alaihi wasallam ẹ fanu mọ́rù bí kọjá èso wọ́n máa ń fa wá láti yìí pé kí á gba àwẹ̀ padà ìyẹn tó jùlọ lọ́ máa ń fa láti ká gba àwẹ̀ padà wàlá mọ́rù bí kọjá èso láti wọ́n gé ìfọwọ́ láti ká gba àwẹ̀ padà ẹ pẹ̀lú pẹ̀lú ìpanupọ̀ àwọn onímọ̀. Eh, haidu àti nifas èyàn eh, èèyàn gbọ́dọ̀ gbàwẹ̀ pẹ̀lú ẹ èèyàn gbọ́dọ̀ gbàwẹ̀ pẹ̀lú ẹ ẹ tọba ti ń lọ gbàwẹ̀ pẹ̀lú ẹ ń sira rẹ ni o yóò mú nǹkan ọjọ́ mi lẹ́yìn àwẹ̀ iná ni ó fi awẹ o ó ìdùn dẹ́ṣẹ̀ nìyẹn lọ́dọ̀ apá kan náà ní mímọ́ eh, ìbéèrè kan wá jẹ yìí ipe obìnrin tó nǹkan ògùn ní ìsìn tó lè diwọ́ eight ó ti wà tipẹ́tipẹ́ náà ṣùgbọ́n kẹ̀kẹ́ tí èkó yìí ni wọ́n ń lò gbà náà ni àwọn àwọn míì máa ń lò lásìkò àjì obìnrin ibi kọ́mọ́ ti ṣe hédà rárá ṣùgbọ́n tó bá jẹ́ pé nú àwẹ̀ lọ́lọ́tẹ̀ ọkọ̀ lù àbí ọ̀lẹ́sọ̀ọ́ tọ́ba lò ń kọ́ kí ni ìdájọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wà lórí wípé kò sí ìwọ̀n bí kò lò ó pé ọ̀jẹ́ pé ọ̀fẹ́ fi ti àtẹ̀dùn lọ síbi kó lè rí ẹ̀sìn ọlọ́run ṣe ni ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọ́ má jẹ́ pé aburú ń bẹ lẹ́bẹ̀ tí ó ṣe pẹ̀lú lílù tó bá lò ọlọ́run ọ̀yànfẹ́ rẹ̀ kìí sọ̀rọ̀ ẹ̀ lé lórí kìí ṣe mustahabu kẹ́jẹ̀ ni ọ wá naturally ní tó ti dáa jù fún ṣùgbọ́n tó bá ti wà proof tó bá ti fẹsẹ̀ rí lẹ̀ wípé àbúrò ṣe lẹ́yìn rẹ̀ ẹ̀kọ́ yà jìnnà sí ẹ̀ kọ́lọ́n sọ pé wọ́n lá túlé kú bí àìdí kò ń bela ta lùkà tí ó fa tí ó fa ìparun yẹn gbọdọ̀ tún wọ yín sí i. bẹ́ẹ̀ sì ni gbogbo tí wọ́n bá ti jẹ́ antination tó yẹ pé wọ́n máa ń lò láti fi tako ìfesí àdámọ́ bọ́lọ̀ ti dáyàn mọ́. tọ́ba jẹ́ pé ọ̀rọ̀ míì tí wọ́n tẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ògùn tí wọ́n bá ń lò láti fi ṣe àtakò lórí bọ́lọ̀ ti dá nìyẹn tí ó ti tẹ́ òdì kejì. Ìdí èso ṣe pé yóò diwọ́ kí Haidọ̀ wá. Àdé tí ó diwọ́ kóbi ó lóyún. Kò sí kankan bẹ̀ tí ò ní side effect. Kò sí kankan bẹ̀ tí ò ní ìlànà tí Èyí tó kéré jù ìníkọ́yọ̀ ọ̀gbìn kọ́ máa gbóná yóò sá máa gbóná sá ìmí ìbẹ̀ tọ́jà yìí pé yóò jẹ́ kí blood pressure rẹ̀ kọ́ máa increase tọ́ba ìdí increase pọ̀jù kò dáa ó lè tó bá ó lè kó bá ìmí ìbẹ̀ tó yẹ pé yóò dá ẹ̀dà rẹ̀ rú ètò kéré jù tí jùmọ̀rù lùlámà ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ kọ́ jùmọ̀rù fẹ́ lọ agbègbè lọ kẹ́kọ̀ọ́ ètò kéré jù nínú ìdí ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ. ìtọ́pọ̀jù ìtọ́pọ̀jù náà àwọn onímọ̀ ṣe ń sọ ìtọ́pọ̀jù ní ẹni tòmùhó kẹ́ẹ̀dì gbọ́ báyìí ìtọ́pọ̀jù náà náà èsì ẹ sọ lásìkò tó kéré jù tẹ̀yà fi ṣe háì òun náà ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ọ̀nbẹ́nu àwọn onímọ̀ sọ́sọ yìí pé èyí tó kéré jù náà lọ́jọ́ mẹ́jọ bẹ́ẹ̀ náà sì ni wọ́n sọ pé ètò kéjì ní àsìkò tí wọ́n bẹ láàrin nígbà méjì mo fẹ́ wí. ẹ̀sìn yẹn máa fi tóbi fi máa ṣe mara èyí ọ̀pọ̀lọpọ̀ onímì ìtọ́pọ̀jù náà náà sọ òun náà ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n tó bá lọ ká àlùmọ́fínì tí nùkúdá mọ̀ sí i ọ̀nbẹ nu àwọn àfà sọ̀tọ̀ yìí tó lè di ọjọ́ mẹ́jọ síra wọn. ẹ ṣùgbọ́n rú yùn ó ti di nǹkan mẹ́nu. nígbà tí obìnrin bá jẹ́ pé ó ṣe ẹ́dà kan ní ìsìn ó ṣe ẹ́dà kan ní ìsìn lẹ́yìn ọjọ́ mẹ́jọ nítorí oògùn tí ń lò ìmí bá tó wá ọba tó bẹ̀rẹ̀ ọba tó di ọjọ́ mẹ́rin ní márùn-ún lẹ́yìn bí ọ̀sẹ̀ kò sí ìtọ́sẹ̀ méjì bí ọjọ́ mẹ́wàá ìmí ètò wá ọlọ́ọ̀fẹ́ ṣáájú ara rẹ láti fi kọ́ ọgbà àwẹ̀ lágbàpé nítorí tí dàgbù nǹkan torí pé ẹ̀jẹ̀ ti ń wá lọ́dọ̀ obìnrin ìgbà mi yọ jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀dọ̀ ìgbà mi yọ jẹ́ ẹ̀jẹ̀ nípa àtọ̀jọ́ ó lè jẹ́ ẹ̀jẹ̀ ìsìhábọ̀ ẹ̀jẹ̀ oríṣi mẹ́ta wá lára obìnrin yẹn ẹ̀jẹ̀ ìsìhábọ̀ yẹn òun náà ni ẹ̀jẹ̀ ti ìnira ìdájọ́ kọ̀ọ̀kan sì yàtọ̀ síra wọn tí àìsàn bá wá èèyàn gbọ́dọ̀ fún obìnrin kò fírun kò gba awẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ojú sáàtún ní máa ṣùgbọ́n tó bá yẹ pé ìsìn àádọ́ ni tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ni lọ́sẹ̀ ìnira lọ́fà pé ìṣe pé nǹkan oṣù rẹ̀ tó ìyẹn lẹ́tọ̀ọ́ àti súnmọ́ ṣùgbọ́n kọ́ mọ̀ súnmọ́ lọ́dà àti ṣùgbọ́n bó bá súnmọ́ kò dé wọ̀ mẹ́ yóò ṣe sẹ́ni kó sì máa kírun sẹ́ni kó máa gbà wẹ̀ nígbà bá wa torí oògùn tó lò tó bá fi àdá gbogbo ẹ̀ wá kóra ọmọ bóun lẹ́tọ̀ àti súnmọ́ bóun lẹ́tọ̀ àti súnmọ́ tóun lẹ́tọ̀ yọ àmọ́ dá wàhálà lẹ́nu lé ajẹ́pẹ́ká yẹn iná ló fi ń da ju o ṣùgbọ́n tó bá wá lò ó tí haidọ̀ bá fi wá torí pé nu sẹ̀ríà kìí sì téèyàn bá ní sílì nù bẹ́ẹ̀ náà ni àtọ̀ ọkùnrin ètò bá ní sílì tí ó ń ṣe nù kò sí ìsọ̀wọ̀ ìdọ̀rọ̀ yẹn ètò bá wá síta ìlọ́sọ̀wọ̀ ìdọ̀rọ̀ yẹn mọ́jáàgùn màlìkì yà ó ìsọ̀rọ̀ wípé àtọ̀tọ̀ bá jẹ́ kọ́ jáde ta tí a dùn téèyàn bá gbádùn pẹ̀lú ẹgbàá tí ó fi jáde ìní máa sọ̀wọ̀ ìdọ̀rọ̀ yẹn tọ́ba jẹ́ kó ti súnmọ́ ìyàwó rẹ̀ tán tó ti wá wẹ̀ ó ti wẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́wọ́ tó ní pé àmọ́ yìí mọ̀ tó wà lọ́wọ́ wá kò sí pé ìgbádùn bẹ́ẹ̀ ẹ irú yìí lọ́dọ̀ mọ̀lìkíyà kò ní ti kọ́ wẹ̀ ẹ ọkọ̀ sábà lásán ni àbí ẹnìkan kan gbá lójijì báyìí báyìí lẹ́rù bá bà á nígbà tí ó lọ tọ̀ lọ́ba rí pé nǹkan wọn ti wà irú ìjòkó yìí ní ìdíkọ́wẹ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà lọ́dọ̀ àwọn sàmìyà àwọn tí tọ́wá ti wà kọ̀ǹfàm pé mọ̀ níyù ni títí láti ní kọ́wẹ̀ ẹ̀ ntàsọ nìyẹn nípa àìdà àti nìfàt ẹ̀ èyí tó ṣe pé ìmọ̀ hàn náà fún obìnrin láti gbà wẹ̀ ẹ̀ mọ́tíláàbù ẹlẹ́ẹ̀kejì òun náà ní bí ọlọ́wọ́ bá sọ pé kutiba alaykumus siyamu ọlọ́run ti àwẹ̀ gbígbà ó ṣe lọ́rùn àyàn léyìn lórí ọlọ́run ti lọ́rùn àyàn léyìn lórí ọwọ́ akó gbogbo wa pọ̀ kí ni ìdí abájọ tọ́lọ́run ti kó gbogbo wa pọ̀ àwọn àbá sọ yìí pé tọ́rọ̀ tí nǹkan ọ̀ràn yẹn bá ti wà kọ́ba kó gbogbo èèyàn pọ̀ kí máa ń rọrùn ju èsèyàn ọmọ jáde lọ ẹ ajẹ́ pé ojúṣe ìjọba ni ìjọba tó bá bẹ̀rù ọlọ́run ojúṣe rẹ̀ ni kọ́ máa ti ìrọ̀rùn fáwọn èèyàn lórí àwẹ̀ gbígbà lórí tútùnú lórí tààrí lórí tí ó máa wọlé sínú ìlú tí wọ́n máa rà wá láti ta láti ònú àwẹ̀ iná ni onú òbí mórí bọ́ níbi òkun ọlọ́run ẹ̀ torí ẹ̀ láti ń ṣe ní àdúrà ní gbogbo ìgbà ọlọ́run jẹ́ ọjọ́ yìí káwọn tí wọ́n máa so lórí fún wa wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé ẹ̀ ẹ̀ wọ́n jẹ́ tí wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n máa pé ìwọ ọlọ́run fọlọ́run tí wọ́n sì máa pé ìwọ àwa náà fún wa ọlọ́run dákun mọ́tà síbẹ̀ àwọn tí wọ́n wà lórí ìjọba ní ìsìn náà ọlọ́run jẹ́ kí wọ́n jábọ̀ dáadáa ẹ̀kọ́ lọ́wọ́ máa darí wọn sí dáadáa ẹ̀kọ́ sáǹfà níbi kọ́ máa lù ọ́ wà ọwọ́ a máa ṣèpè láwọn olórí rẹ̀ èpè tọ́ba ti ń tẹ́ fún wọn òun náà ti ń nípìn bẹ́ẹ̀ nígbà wọ́n ọba àjẹ mùsùlùmí bàbá àjẹ tí èké mùsùlùmí àníkẹ́ máa ṣàdúrà fún kíkọ́lọ́ ń jẹ́ kọ́lá ẹ̀kọ́ láti yọrí dáadáa kọ́lọ́ ń mẹ́jẹ lù bàbá dàrú bíi january ọdún tó lọ bàbá dàrú bíi january ọdún tó lọ kálukú ní òrì ọmọ gbàjé sinmi kálukú ní ògbé gbogbo ẹ̀ lọ́wọ́ yóò rí tí ó gbé lọ́wọ́ ẹ̀kọ́ lọ dákun méjì lu ọjà bùnú wọn lọ́wọ́ o wọlé àtúntò wọlé àánú rẹ o ètò títò nàìjíríà kọ́ ló ń jẹ́ ọmọ tò sí ètò kù díẹ̀ káàtó kọ́ ló ń kọ́ bá tún ṣe wọlé àtúntò wọlé àánú rẹ gbogbo síta àjìlá fẹ́ parí ẹ̀ torí afẹ́ká tó bẹ̀rẹ̀ ayé ẹ̀kọ́ ẹ̀ ẹ́ ara ti ta ẹ̀ ẹ̀ kí wàá ló dé tí ọlọ́run fi sọ yìí pé yà á ayé wà lẹ́yìn á mọ̀ nù tọ́jà pé ẹ̀yin àwa mọ́mìnì nìkan ní sàǹdà pé láàyè mọ́kàndínní àádọ́rùn-ún nínú Quran ìyẹn eighty nine eighty nine times ẹ̀tọ́ ìjẹ́ pé gbogbo gbogbo ìkọ̀ọ̀kan bí ikọ́ sọ pé nǹkan ojúṣe rèé tọ́jà nǹkan ẹ̀sìn ẹ̀sẹ̀ àti tí ọjọ́ ìwọ̀rí ẹ̀jìnà sí i sọ́wọ́ túmọ̀ sí pé àwọn àwọn tí wọ́n ṣe ẹlẹ́sìn Islam fún onípín bíi àtẹ́tọ́lọ̀ ń ta yìí. ẹ ẹ èsì lórí eléyìí òun náà ni wípé Ọlọ́run pe àwọn múmin ní ẹ torí wípé ìpìlẹ̀ ìgbàgbọ́ ti bẹ lọ́dọ̀ wọn ẹ àwọn náà sì ni wọ́n jẹ́ tí ó tètè rọ̀ fún tọ́lọ́run fẹ́ nípa àṣẹ bá pa wọ́n àbí tí ọba sọ wípé kí wọ́n gbé jù lẹ̀. kí má ṣe inú àwọn nǹkan tí ò dáa eléyìí ọ̀wá túmọ̀ sí pé bọ́yá kìí ṣe túṣe wọn náà ní káwọn náà ṣe akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ètò ní ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà ní pé inú ojúṣe àwọn náà ní káwọn náà mọ̀ ẹ̀sìn inú ojúṣe wọn ni kí wọ́n máa kírun inú ojúṣe wọn ni kí wọ́n máa ajẹ́pẹ́tọ́ bá rí bẹ́ẹ̀ ìjọba ó lè mọ̀ọ́mọ̀ gba sàkà lọ́wọ́ ẹni tí èrè kéwì ẹ pẹ̀lú ọ̀rọ̀ táwọn ọ̀pọ̀ ìtọ́pọ̀jù náà onímọ̀ sọ ẹ ìmúrò lè rìn làmà à ń wà lórí pé gbogbo akẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ bá àwọn tí ìfẹ́lẹ́sìn Islam lọ bá wọn wí ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tá a sọ yìí ẹ àwọn onímọ̀ ẹnu wọn kò tí ò sí àpẹnu lórí wípé ìtọ́jà ìpìlẹ̀ ẹ̀sìn ti ṣe imáàlì ń ṣe imán bọ́lá ń ṣe dojú ẹ̀kọ́ wá ló dojú ẹ̀kọ́ àwọn náà ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìyàbá ń bẹ lọ́dọ̀ lẹ́nu wọn lórí ẹ̀ ẹ̀ ìtọ́pọ̀jù nínú wọn sọ ìta aṣọ yẹn ife ọlọ́pọ̀lọ́ ń ṣe sọ pé kí wọ́n ṣe ìpìlẹ̀ náà lórí kí wọ́n ṣàtẹ́tún àwọn ọmọ tí ọlọ́run kíláàsì ni wọ́n máa ṣe àwọn ọmọ tí ọlọ́run kíláàsì ni wọ́n máa jìnnà sí gbọ́n bí wọ́n bá ṣe é wọn ò ní ládàá kankan wájú ọlọ́run àfi tí wọn bá tó ní ìgbàgbọ́ òdodo wọn ni ntọ́fà òun náà ni wípé nínú májẹ̀mú tẹ́sán òfin dáa òun náà ni kí ìgbàgbọ́ òdodo dúró àìdúró ìgbàgbọ́ òdodo kò túmọ̀ sí àwọn nǹkan wọn ọ̀jọ́ràn yẹn lórí wọn láti ṣe ẹbí ẹni tó ṣe wípé ẹ̀gbin ń bẹ lára rẹ̀ àsìkò òun sì ti tó àìsí ìmẹ́gbẹ́ kúrò kò túmọ̀ sí pé ìwé sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ tọ́ba ti mẹ́gbẹ́ kúrò gẹ́lẹ́ ilé ní ọbẹ̀rẹ̀ ní ọbẹ̀rẹ̀ lójú ní ọmọ kírun irun rẹ̀ ọ̀là láàbíà bẹ́ẹ̀ náà ni ẹ kí èsè mùsùlùmí tọ́ba ti gba ìsìláàmù ọbẹ̀rẹ̀ ẹ̀rù nìyẹn ìgbé ìlú ti lọ síwájú òṣìṣẹ́ ọlọ́sà sáà ti sọ fún wa pé alìsìláàmù yá àdúgbò máa kọ́ nínú rìwáyà Muslim yí pé ẹ̀sìn Islam téèyàn bá ti gbà gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣáájú yóò fi wó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn onímọ̀ sọ lórí ọ̀rọ̀ yìí àwọn kan sọ wípé ọlọ́run òdodo akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ wọn àwọn kan sọ wípé ọlọ́run òdodo akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ wọn torí tí wọn bá kú fẹ́ kan sí wọn ọ̀fẹ́ kan níwájú ọlọ́run ẹ̀sùn mọ́yìn òtún lẹ́rù yìí àtúnbọ̀ amẹ́rin ní ìwà fún àwọn tí wọ́n sọ̀rọ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹta táwọn onímọ̀ sọ àwọn kan ní má sí ọlọ́run ìtọ́lọ́ ń kọ̀ pé ká má sí wọn gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run dojú ẹ̀kọ́ wọn ìtọ́lọ́ ní ká máa sí ìyọ ọkàn wọn gbígbá àwẹ̀ ìyọ kàkà kíkírun ìyọ ọkàn wọn ṣùgbọ́n má mutí má má jalè má má fáyàn pa àbòsí gbogbo òyìn kan wọn tí wọn bá ti lè dé àá lo òfin ọlọ́run lórí wọn nínú ìlú àwọn míì sì lọ síbi wípé àwọn àṣẹ ṣíṣe ń lọ́kàn wọ́n mọ́tì ọkàn wọ́n torí tí tí káàkiri bá mutí àní ti jí fún un wọ́n tó bá fẹ́ mọ promote ẹ̀nu àwùjọ láti lọ́wọ́ àwọn kan dúró lórí wípé àwọn kan dúró lórí wípé ẹ ẹ ń bá jẹ́ wípé kò tí ọmọ ẹjẹ́ pé mùsùlùmí tẹ́lẹ̀ tó kó mà ẹ ọ̀ràn ẹ̀yàn ní kọ́mọ ọ̀ràn ẹ̀yàn ní àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀ràn ẹ̀yàn lórí díẹ̀ ìgbà tí o ti gba ìsìlámù rárá ọ̀rọ̀ òun ẹ àwọn kan dúró lórí yìí pé nìkan ni ẹ ṣùgbọ́n àwọn nǹkan yòókù ẹ ìwúlọ́wọ́ atẹ́sùn nínú àwọn míì sì lórí pé àwọn sọ nǹkan kan pa méjèèjì ọlọ́run ní ọmọ ẹ̀ẹ́dẹ́ eh, ọ̀rọ̀ ẹbí òkú lálẹ́ kìyàmà òun lọ́wọ́ atẹ́sùn ní gbogbo táwọn òun náà làkọ́kọ́ yẹn ètò ọlọ́run dojú àwọn atẹ́sùn ẹ̀sìn ó dojú ẹ̀kọ́ wọn ẹ eh, inú ẹ̀rí lórí eléyìí ẹ eh, òun náà ní kúlù ọlọ́run ó wà ní Sūratu Baqara ẹ àyà ìkọkànlélógún àti twenty two ọlọ́run sọ pé yá ayyuhan nāsu ọlọ́run ò pé mọ́mì nínú kankan oníjà ayú àná sùgbùdù rọ́bà kún lẹ́dí kálákà kún wàlẹ́dí nàmí kọ́bílì kún làálà kún tàtàkù ọlọ́ni ẹ̀yin ẹ̀yin èèyàn ẹ máa sin ọlọ́run lórí kó ń lọ́ dá yín àtàwọn tó ṣáájú yín ní ẹ bá a níbẹ̀rù ọlọ́run lẹ́yìn ìgbà náà lọ́lọ́run wá sọ ìdí abájọ tó yẹ ká máa sìn ín òun náà ni pé òun lòún ṣe ìjẹ ìmú fún yín lórí ìfẹ́ yìí òun lòún dá ìfẹ́ yìí fún yín àti sánmà òun sì rọ oríṣiríṣi ti ń bẹ́ẹ̀ fún yín ṣùgbọ́n imú mi ní ṣe ẹ̀ǹjọ́ yẹn náà ni káàmì ní ẹ̀ǹjọ́ rẹ̀ àjẹ́ pé ọlẹ́tú láti kú náà mọ̀ sí lọ́ọ̀gùn wa fẹ́tún ẹ̀sìn ẹ̀rí mi wà ní sọ́wọ́sọ alá Imran nínú àyà ninety six àti ninety seven ọlọ́run sọ pé iná wàlábẹ́ kí ń lálẹ́dẹ́ ní barakata mubaraka wàhúdà nílẹ̀ alami. àkọ́kọ́ ilé tá a gbé kalẹ̀ pé káwọn èèyàn mọ̀ sí lọ́hùn bẹ́ẹ̀. àwọn èèyàn lọ́lọ́run wí kò gbé mọ́mìnì nìkan. ẹ ẹ ọ náà ní ìtọ́wọ́ àmọ́ kà yẹn. ẹ lẹ́yìn ìgbà náà lọ́lọ́run wá sọ pé fi aya tó ń ba yìí náà tó ń mọ kọ́ ọmọ ìdọ̀rọ̀ yìí náà. ọlọ́run ló wà mí tó fojú hàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ayé ibùdó ojú ẹsẹ̀ ibrahim alayhi salatu wa salam ọbẹ̀ láàyè náà ọlọ́ni wa máa ń da kálàwù ká na àmì na ẹ bá ti wọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ tó láyé nira kankan kàn mọ́ wálé láàyè àlà nàásì ìjó lè bẹ́ẹ̀ di mọ̀nísà tó àyè èyí sẹ́mi ìlà ọlọ́wọ́ sọ pé wálé láàyè àlà lùmọ́mìnira ó ní wálé láàyè àlà nàásì. hijjul bayti man istata'a ilayhi sabila ọrụ anya lọ́lọ́run lórí àwọn èèyàn lórí pé kí wọ́n máa ṣe àjùlọ ní olúwa ẹ̀ tí túmọ̀ sí pé mi nìkan ti ìdérí ìyá kan lórí tó àwọn káàkiri ó fi àwọn tí mú

فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون ọlọ́run sọ wípé sọ fún ẹ̀rí ànábì ìfẹ́ àkàrà ni irú yín náà mọ jẹ́ títí mo fi yàtọ̀ sí yín títí mo fi yàtọ̀ sí yín òun náà ní bí ọlọ́run fi tẹ́rán tẹ́ sí mi ìfi ọlọ́run ọba yín tẹ́ máa sìn ẹ̀yọ̀ kan ṣoṣo ni nítorí náà ẹ dúró tọ́ lórí ẹ̀sìn ọlọ́run ẹ sì máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run wàwá ètò ńlẹ̀ lé mo ṣe lè ké ibi dọ́dọ̀ ọlọ́run iná ọlọ́run ọmọ abẹ fún àwọn tí ń ru nǹkan mí ìpọ̀mọ́ ọlọ́run tí wòye ti mú mi nìyí ọlọ́run wa sọ pé alẹ́ bí iná làáyò tó ń ṣàkàtà àwọn tó yẹ pé wòye yọ kàkà wàhùn bílẹ̀ àkìrọ̀tì ó ń ká bìrù fún òsì nígbàgbọ́ sí ọjọ́ kan yìí ẹ tí túmọ̀ sí pé nùtọ́ lọ́wọ́ torí ẹ̀rì àjẹmọ́ lálẹ́ kìyàmà o náà ni sàkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tá a bá lọ́wọ́ suratu mudẹ́tìr suratu mudẹ́tìr ẹ àyà thirty eight forty eight ọlọ́run sọ yìí pé kó ló náà ṣe ń bí màá sábàbàtọ̀rọ̀ yìí náà gbogbo ẹ̀mí pátápátá ìyẹn ọgbẹ̀sán tẹ́ tọ́ bá ṣe ilà àkàbàlìyẹmí àtàwọn tí wọ́n wà lọ́wọ́ ọ̀tún òun náà làwọn múmìnì tọ́lọ́ ti sàmójúkú sẹ aburú tí wọ́n ti ẹ̀fí dáná tí ń yàtà sáà àlò wọ́n wàá máa béèrè lọ́wọ́ ara wọn tó wá jù ní àlìjánná. anilé mojú ni àwọn àwọn àwọn àwọn àwọn ọ̀daràn èèyàn àwọn tí wọ́n ti nǹkan mí ìrẹ́ ní ọlọ́run àwọn yẹn dànà. wọ́n máa béèrè lọ́wọ́ wọn ibi máa ń sàlàkà fún un fi sàkọ̀ kí ló jẹ́ kí ló dé tẹ́tí wọnú náà sàkọ̀. ọlú lámùnàkùnmí náà lè mú sọ yìí ètò àfàdá wa fi wọbẹ náà ẹgbẹ àwọn òsínú ẹgbẹ tí ó wà lámúnákù lọ́sẹ̀rì kò lè mi sí àwọn òṣìṣẹ́ tí ń fún ọmọ ẹ̀fún ọ̀tá alákà ló ń jẹjẹ. wà kò nánà kò rúdò alẹ́ kọ́ ìdè. láti gbà táwọn ti gbẹ́ ilé ayé parí àwọn tí ń tàkùrọ̀sọ lásán àwọn bá wọn tàkùrọ̀sọ. kò sí tó dùn tó kura hàn kò sí tó dùn tó kura hàn kò sí tó jìdò tó Kùránì ẹ̀ káfíìrì ẹ̀ tí èdè mùsùlùmí gbogbo gbèsè ayé rẹ̀ ẹ̀ ò ń kàwé ẹ̀ ò ń ṣiṣẹ́ ìjọba ò ń tajà lọ́jà ẹ̀ ò ń gbọ̀ wá kú tán ò ń ṣiṣẹ́ ní house of assembly gbogbo ẹ̀yọ́ wà káàkiri wá kó náà náà kó owó tó máa yẹ fún ọ ìlú àwọn tí ń takurọ̀sọ nìkan náà ń bá ń ti sọ̀dọ̀ àwọn ìtakurọ̀sọ tán kí ni ẹ ṣe ní house of assembly ẹni pẹ́ èèyàn dáńtọ́ lásán lọ́kàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ṣe fún rárá wọ́n sì máa sọ lóríṣiríṣi àdéńtó tí ó dófin kí ẹ ń yẹjú ẹ̀ wò àtẹ̀tẹ̀ bí òfin tí a ń yẹjú ẹ̀ wò àti funfun tí a ń ṣe nígbà tí ẹ̀ka ń takùrọ̀sọ gbáà wọn ò gbómi tọ́da wa àwọn gan fúnra ara wọn ò ní lò ẹ n ò sì ní sòfin láéláé kí wọ́n sọ pé ah, owó tá à ń gbà fún ẹ̀jẹ̀ adídí ẹ̀kú mẹ́ ẹ wá kó nánà kó lò màá lọ sọ èdè àwọn tí wọ́n ń tàkùrọ̀sọ ọ̀rọ̀ lásán làwọn tó bá ṣe kọ́lé ayé wá kó nánà kàdébù léyàwó mi ti àwọn ti ń pe ọjọ́ ẹ̀san àwọn ń pè rọ́ ata ata nàlìyẹ pé ikú fi wá dé bá wa mọ́tò ọmọ rẹ ní abdul yẹkí ni o ata ata nàlìyẹ pé ikú fi wá dé bá wa bàbá tàǹbọ̀rù ṣàbà àtúnṣàbìrì. ọlọ́run ní gbogbo àwọn tí ó sì pè lálẹ́ kìí á mọ̀tẹ́lì kankan tí kẹrì ó wúlò fún àwọn ìlú ayọ̀ ẹ ilé ìdílé la fẹ́ pé àwọn ká àwọn tí wọ́n ṣe mùsùlùmí ọlọ́run dojú akẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà fún wọn tó aláǹfààní tá a fẹ́ jẹ́ bẹ́ẹ̀ òun náà ní pé àwọn tó bá jẹ́ ojúṣe wọn bí wọ́n bá fi nú ẹ̀sìn a lè ẹ̀njọ́ rẹ̀ tí ò sì tí ò tí ò múnira lọ rárá ike ìbèrè ọkọ mọ́tàlá ti fún wa kò sí ìwọ̀n bẹ́ẹ̀ inú ojúṣe ẹ̀tọ́ yẹ kó kó ṣe ni wọn kò ní gba aládá kan níwájú ọlọ́run wọn ká má sàgbélé ọ̀dọ́ rẹ o ká má yẹpẹrẹ ara wa o ká má yẹpẹrẹ ìsìláàmù o bẹ́ẹ̀ náà tí wọ́n bá dàlí kìyàmà wọ́n bá dàlí kìyàmà gbogbo sẹ́tọ̀ yẹ kó ṣe tí ò ṣe láyé ó sì yẹ kó múmìnì ní ṣe gbogbo orí kọ̀ọ̀kan ní òtítì ìjà wájú ọlọ́run ẹ kọ́lọ̀ nǹkan sànù wa o òfin bàbá tí a gbọ́ ìfọ́lọ́ jẹ́ kí ó wúlò fún wa ẹ pẹ̀lú ìgbọ́lọ́ lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrin lórí níta alárẹ́sọ̀ ìlú láti máa bá lọ lọ́la yín ṣá wa ẹ àfáwa kó ṣe kó ṣe àdúrà ẹ bá ti tàdúrà tẹ bá níbi èrè pẹ̀lú